mo ṣe wà yìí agbára ṣó ní bíkọ́sí ọ̀rẹ́ pé mi ò lè rìn sí. màá mọ ẹ lè ṣe bó ṣe wù yín agbára. tí bá rìn sí bá rìn sí ọtí ìyá ló fẹ́ bí mi lẹ jọ. yàrá ìyá ọ̀ bí wọ́n kú. agbára mọ́kùtì mọ́kùtì. agbára wo lóró yìí yàrá ìyá ẹ ẹ dúró bẹ́ẹ̀. ẹyin wo ni. ó tó yẹ. ẹ wọlé òun. yàrá ìyá ẹ kú àwọn tó ju ẹ lọ tó lágbára ju ẹ lọ tọ́jọ́ ọjọ́ tọ́jọ́ ọmọ ìbílẹ̀ ìjọ ẹ lọ wọ́n ti kú tipẹ́ ètò dẹ́kun dẹ́kun ètò dẹ́rin tó digi tó tókuta látọ̀ wá wá báyìí ò lẹ́mí ẹ̀ máa kú lé nínú. ṣẹ́gun dédé mi mo tún dúró o mi ò wá ta sí ẹ o mi ò wá bẹ́ ẹ o o tún fẹ́ jìyà ṣé o tún fẹ́ jìyà. ẹ fi wọn lẹ wọn tún ti dé nìyẹn wọn ò lẹ jẹ láti o tún fẹ́ jẹ sí àbí. wàá gbọ́ mo máa tọ́ ẹ kó tó lè fìyà jẹ mí lẹ́ẹ̀kan sí ni. ẹ o tún máa ń jẹ tipẹ́ o tún máa tó jẹ wọ́n lè pọ́ máa tún jẹ́lé náà ni déédéé ni ó fẹ́ jẹ́ kan sí i ṣé ẹ̀ ń gbọ́ o ṣé ẹ̀ ń gbọ́ o. Ah! agbára wàá dẹ̀ máa di òkun àgbà wàá máa ṣe ra kí ló ń ta kí ló ń ta. táwọn wèrè níbo ta ló ń dun ta ló ń bọ̀ bó ni wèrè ń wà bó ni wèrè ti ń sọ̀rọ̀. yàrá ìyá ẹ ló ń fò. kí ló ṣe. ìyá ẹ ló ń fò sẹ̀. kí ló ṣe tó ń ṣe bíi bàǹdà ó kórun sápá yìí jọ kọrin sátani. ẹnu ẹ máa ń ṣe ẹgbà mi o máa ń bìlí forí ẹ lọ tóbi ju bọ́ọ̀dì ẹ lọ gbọ́ nàìjíríà yóò tóbi àwọn àtàwọn àánú ẹ la plenty. ìwọ lè fẹ́ sọ sítórí kò sí kó tó kọ́ mi pẹ̀lú yẹn bí nàìjíríà yóò tóbi nàájà yóò tèmi. ṣé ìgbọ́ wèrè wọ́n jẹ́ ìsàlẹ̀ odò ń pè mí mo jọ yẹ mọ́jà lẹ́jọ́ ẹ̀. oko èmi gan wọ́n jẹ́ lọ́rùn kò kàn mí. mo fẹ́ travel. wọ́n bá pẹ̀yà mi kò kàn mí. mo fẹ́ sunkún ẹ̀. ṣèfìgàn ṣírí pẹ̀lú ṣèfìgàn ó ṣílẹ̀kùn mi. ọmọ wo ojú tèmi. ojú ẹ̀dá kí o rí ẹ rárá. ọmọ sún sẹ́yìn ìjà rẹ̀ ọgá ẹ̀gọ́ lè bá mi sọ̀rọ̀ wọ́n bá wò. ìfisílẹ̀ sún sẹ́yìn. agbára ọ̀ṣẹ́jà agbára wọ́n ní ìjẹ̀bú rẹ ni o. yàrá ìjà òtò bẹ́ẹ̀ yàrá ìjà ìlú. ẹ wà yẹ kí ẹkùn lẹsẹ tó. yàrá ìjà òlè nígbà wọn yà mí. tí wọn bá pa yẹn máa fún ọmọ ọmọ ìgbẹ́ yẹn níwájú rẹ. mi mọ kó ṣì dànù. agbára ló sún sẹ́yìn jọ. bàbá wo ọmọ ìkẹrẹ àlọ́ tó ń sọ̀rọ̀. ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. mo fẹ́ kó kọlu mi lẹ́ẹ̀kan sí ni. láyé ẹ̀ ló fẹ́ kú èmi àkú èmi ikú lórúkọ mi fábìlì mi ikú náà ń jẹ ẹ gbá. jẹ́yẹ̀ ògbàrà ọ̀rẹ́ kú tí. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mọ́ ẹlẹ́dẹ̀ lẹ́yìn ọmọ kò sọmọ ọmọ agbára máa ń dùn agbára ìbẹ̀rù mo jábọ̀ ìrìnà gbàfọ́ ga ẹ̀ kó lè kọ́lé kó lè ra mọ́tò kó ọ̀gá lè ṣe kíni kó lè bá wọn ṣe foundation. agbára gbà fún agbára gbà fún agbára gbàfọ́ àwọn tó ju ẹ̀ lọ kọ́ọ̀yì ó yà. agbára ah! ọmọ. Ah! agbára agbára ah! wọ́n ti tẹ̀ sí agbára wọn lára agbára sùn agbára sùn agbára sùn ayé àwọn àjàsíkò ni o tábọ́ọ̀lù ayé tábọ́ọ̀lù ayé mi tábọ́ọ̀lù ayé gangan tábọ́ọ̀lù ayé ọlọ́run sùn àwọn àjàsíkò agbára ti. Ah! kì í ṣe pàgbára kù. dá ayé ó dá ayé dùn wọ́n bí yá sẹ́ni tágbà abakọ̀ fún mi láyé lásán ìgbà fún àyà sọ máa bọ́ àgbò bẹ̀ kí ìyá ẹ̀ mọ̀ adáfínà ah! ah! dábọ́lò ayé dábọ́lò ayé gọ̀gọ̀ dábọ́lò gbàrà agbára agbára agbára.

àṣejẹ́bọ̀ ohun gbogbo jẹ́ ó máa mi yọ ọ̀ṣẹ̀ṣẹ̀ arìnrìn àjò rìnà nọ́pin odò níbo ní káyà ìtìjú gbangba lèyí ó àmì wá ní kẹgbà ń dáre fún ọ. ọwọ́ tí ó sìn ni màmá kúrú ìwà tí ó gbé ní kẹdùá fún lè hù ọ̀rọ̀ mi dọ̀wọ́ àṣẹ̀dá àgbà mi ó bàbá àṣejẹ́ bọ̀ǹgọ̀ kò jẹ́ ọmọ mi yọ ṣẹ̀ṣẹ̀ arìnrìn àjò rìnnà náà pín ọdọ níbo ní káyà ìtìjú bá ń balẹ̀ yìí ó àmì wà ní kẹgbà ń darí fún àṣejẹ́ bọ̀ǹgọ̀ kò jẹ́ nígbà tó mi yọ ṣẹ̀ṣẹ̀ mi ti rẹ́dì mi lọ́rajà tèmi nìyẹn ó ti change mind ẹ̀ lọ́wọ́ àyè ẹ̀ bí mo ti ní níbẹ̀ ra kankan ní níbẹ̀ ra jàbọ̀ kájú máa lọ ra jẹ ẹ̀yìn. kò sí wàhálà ṣé wọ́n pé first flight là ń bà lọ ìwọ ló máa ń fà bí ìgbín yìí ok ok then. àṣejẹ́bọ̀ ń bọ́ bó jẹ́ ọmọ mi yọ ṣẹ̀ṣẹ̀ arìnrìn àjò rìn náà náà pín odò níbo ní káyà ìtìjú bá ń balẹ̀ yìí ó àmì wà ní kẹgbà ń dáre fún ọ àṣejẹbọ ọkọ jẹ. a máa pè mí ní ìyá agbára mi ń ṣe ìyá agbára olúwa ṣẹ́gun lásán. sùnmi nínú inájọ́ inájọ́ ah! mi inájọ́ mi inájọ́ mi inájọ́ mi mo fi dáhùn wọ̀nyí bá mi dé inájọ́ mi. Ah! kówó èrè jẹ mi ò kó sì jẹ o kílẹ̀ iná à ṣe pin down ilẹ̀ bàǹkì àti jọkẹ́jọkọ̀ ò sí lórí seat wọ́n bá péjọ ebi awọlé tọ̀ wọ́n àwọn sọ pé àwọn fẹ́ gba ṣíà kan wà láìta màá fi yẹn pọ́nìṣì aláya wọn tọ́ bí kọ̀ọ̀kan dánú egbò kan á béèrè owó òṣì kan èmi ò láìkí ẹ. ẹ ṣe máa làágùn jìnnà odù fátẹ̀mí ké ní ọjọ́ tòní ẹnì kò ṣe ẹnì kò jẹ́ lákọ́lé iṣẹ́ ilé àlè fi ṣègbè olé o òun lèmi wá ìbàdí tí mo tí mo forí ra wọn gbá àlèfi ṣe gbóló. ìjà lọ́lẹ̀ ní ìgbésẹ̀ wọn máa bọ́ sọ̀kòtò ń di ìlú wáyé. lórí agbára sẹ́mi rẹ̀ bíúdì síwájú tó ń ga pa tó kú tó ga ìjà ẹ̀mí ògùn ẹ̀rí mi yẹ rárá. agbára ó yà jẹ́ kó bọ̀. ẹ tó ti rẹ sàkú. ẹnì ẹni sùúrù a máa ṣe jẹ́jẹ́ ni wọ́n ìwà yẹn òun fẹ́ lajẹ́ máa fi parí ẹ̀ ẹ bá ẹni ẹni sùúrù nù kò ní ìdìbò kò ní ìdìbò ó dà ẹ ti fẹ́ gbọ́ ẹ bá tẹ àwọn ajútì ìbá wọlé kọ́ bá tún yẹ̀yìn sí i ìbọn jìnnà nǹkan fẹ́lẹ̀ tẹ̀mí kí n dọ́ta. agbára agbára agbára agbára agbára agbára agbára tabole agbára tabole agbára tabole agbára tabole agbára àwọn ilé ìkẹ àti agbára fún agbára fún wọn agbára fún yàrá ìyá ìyá yín ẹ wá wò ajá sọ ṣé bó ṣe lọ yẹ bó ṣe lọ yẹ ọlọ́run alọ rámirámi ni padà bọ abijá wọn ò ní dára rárá ọlọ́run ọba gbọ́ gbà fún gbà fún aláyé àbẹ ya wèrè. àwa la lòde àwa la níta àwa la nígboro àwa mi ẹni àtọrí ẹgbà àwẹ̀ ọjọ́ kele látòwúrọ̀ títí ọ̀sán fi pọ́n ẹ wá wá bí ìpàbẹ́ ọ̀daràn ṣojú òǹkókó. wọ́n sáré jáde. wọ́n mọ̀ ló pè é náà. ẹ bá dàrú gbogbo kí o tó lọ. ìwọ náà ni mo fẹ́ pè é sí náà. tẹ bá tẹ ẹ pè mí gan mi ò lè gbé torí orí bẹ́ẹ̀dì mo drop phone mi sí. not bad. mo lọ rí tailor mi ní second street mẹ́rin. ilẹ̀ ṣe ń bọ̀ mo rí mọ́tò yín tẹ́ ẹ̀rùn wọlé bọ̀ fẹ́ sáré tẹ̀lé yẹn ẹ pẹ̀lẹ́ kú ṣe ní. ṣé kò wá stressful. Ah, ṣé o mọ̀ pé tó bá ti mú owó dání èèyàn máa stress ara ẹni but thank God nǹkan tí mo expect wọ́n ti sanwó yẹn lé mi. a dúpẹ́ fọlọ́. o ah, ti wá yẹ kí n yà ní báńkì ṣùgbọ́n time ti lọ bàtí mo tún á pe ọ̀bọ yẹn gangan tí àjọfẹ́ ṣe ó lóun ṣẹ̀ṣẹ̀ máa mú flight lálẹ́ yìí ni tí délé lọ́la ló máa dé tí ò bá ṣe pé lọ́la ló bá pa fún mi o tó bá dé lọ́la àjẹpà àwọn ọ̀nà pé owó ẹ̀ but tí o bá ti lọ dún láàyè àjẹpọ̀ dọ̀tún lálẹ́. ìyá eh, kò sí problem. owó làwọn ẹgbẹ́ láìpẹ́ máa bó owó lé báyìí mm. kò yẹ sí. ẹ ṣàpèlè. kí ló ṣe. rice ni. rice báwo all the time starch starch starch i don't like it. bóyá kí lè fẹ́ jẹun. no rice náà ló máa jẹ náà but let it be brown rice òkè mo ti gbọ́. ẹ sàn ju horohoro ti bí ọ̀nà. àti grand rice o àti white the same thing náà ni. ìyàtọ̀ wà ń bẹ̀ tí bí máa ń kó bá ògbó gbà yìí ṣé ló fẹ́. <laughs> mi ò fẹ́ mi ò fẹ́. láàárọ̀ tó ń bá yàn sí grand rice. mi ò fẹ́. grand rice máa ń jẹ́ kọ́ fẹ́mi wà. máa lọ ṣe fún mi. àárọ̀ tẹ jáde mọ́mì Bísí pè mí láàárọ̀ yìí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi wọ́n ní àwọn onídòwó pé mọ̀mísí ọ̀hún sick so wọ́n fẹ́ sẹ́ndì lọ sílé wọ́n ní tẹ bá dé pé màá ṣàlàyé fún yín. àmọ́ yẹn bí ṣe iṣẹ́ yín náà ni madam jẹ́ fún mi bí báyìí ń sìn ẹ mọ̀ pé mi náà mi kì í ṣèyàn bẹ́ẹ̀ mo ò délé owó yín rí. wà á times tí gbogbo nǹkan bá ti sábà ní bá yí èèyàn náà bá yé ni mi ò ní púrọ́ fún yín nǹkan tí mò ń lé ọmọ ìṣe tẹ̀lé ni mo ti gba owó tí mo fẹ́ gbà lọ́yìn tó fi gbà òun ò tí ì lè yọ owó náà nínú ẹ̀ báyìí. bọ́lá gbára lọ́run lágbára lọ́run tó bá friday gbogbo nǹkan tẹ́ fẹ́ máa sẹ́ńdẹ̀ sí. dáàdì ẹ jọ sá owó yẹn wà important torí pé mo fẹ́ fi owó ránṣẹ́ sílé fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi bí ń pa wọ́n gan wọ́n á fẹ́ bí àìlè fún mi nínú ẹ̀ kí n kàn fi oúnjẹ sílé káwọn ọmọ mi lè rí nǹkan fi jẹ. ẹ mọ nǹkan tá a bá ṣe ẹ mọ bẹ́ẹ̀ tí màdà bá nẹ́ẹ̀lì ti tó dé fún ẹ pé kò yẹ sí ẹ lé túmọ̀ rẹ̀ tó wà tí àwọn kan bá ti yọ mẹ́pọ̀n náà máa affect ṣe yẹn tó bá dé friday lágbára ọlọ́run láàárọ̀ kùtù rẹ̀ gbọ́ yẹn pàkúta máa kó fún mi tẹ́ bá tún ní ìdí ẹ̀nà tí n kẹ́ sọ fún mi ṣe ti gbọ́. ẹ má bínú. ìyá ti lọ. ẹ wo mo sí gbogbo orúlé mi ò rí o. kí ló dé ẹgbẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ náà ló gbé sí náà. ẹ wo mo ti tú gbogbo ilé pátápátá mi ò rí. kò sí briefcase ti mẹ́rin. mi ò rí bí akájọ náà wò. kí ló ń sọ yìí kẹ́yìn. ẹgbọ́n ẹgbọ́n lẹ́yìn màmá náà ó ti ó ti dà mí. àwọn ìgbà tí mo jí mi ò rí wọn kò tí ì lọ bá wọn. ọmọ onílẹ̀ ìgbà tó tó bẹ sílẹ̀ náà aṣá àtijọ́ lọ tún bẹ̀rẹ̀ sí. ẹ bọ́ ṣé tẹ́kùn náà. ìdèwọ̀ yẹ ká ní sùn bí a tó bá di ẹ kìlọ̀ ló kọ́ pa kìlọ̀ wọ́n ta. láti fi bí ìdá ẹ̀ sọ. tí dèbí láàárọ̀ yìí sìn báyìí kò dèbí nípa láti ọ̀hún dà ó yà àṣà ni màá tó ń bọ nínú ilé káàkiri. ok ó yá ibo la ti fẹ́ wá búlọ́kù tá a ti fẹ́ wá báyìí sìn ìbúlọ́kù tá a ti fẹ́ wá màá ìdá búlọ́kù tá a ti fẹ́ wá ẹgbà mi. ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ọmọ adé. àhẹ́ mo máa dáná báyìí ọlọ́run máa ṣàánú mi máa ṣàánú mi máa ṣàánú mi àwọn méjì náà màá lájọ wà nílé látàánú àti rí ọmọbìnrin yìí kò burú o ọ́fíìsà ah, ó ti ẹ̀ dábàá. mr ìpèjà yẹn lẹ pè wá yẹn bẹ́ẹ̀ ṣe pè wá lakàn rọ̀ ṣìtàn bọ̀ ṣé sí. ó ìjáyà lọ ó ìjáyà lọ ọ́fíìsì ẹ̀ wò ó ju ọ̀rọ̀ lé lálẹ́ àná bóyá mi ọwọ́ rọ̀lẹ́ ọwọ́ rọ̀lẹ́ ni ọwọ́ rọ̀lẹ́ kò yẹ ń sìn almost twenty million naira ni ṣé pé kì í ṣe oṣù mọ́wọ́ kékeré ẹ̀ ń tàjọ fẹ́ lówó in the next thirty minutes báyìí sìn flight ẹ̀ máa land ó máa land ibo ni kí n duwọ̀ kí n wí fún ṣé kó sọ pé mo gbá wọn ni. ẹ Mr. Sule ẹ ní sùúrù ẹ jọ ẹ̀yin mẹ́rin lẹ́yìn gbénu lé. ìyàtìyàwó mi náà àjù báyìí lọ àjù báyìí lọ ìyá ọmọ ọ̀dọ̀ wa ni mo gbé báàgì fún kókó bá mi gbé dùn tèyí lálẹ́ àná wúmọ̀ yẹn dẹ̀ ti lọ sílé látànà mọ́jú kò tí ì débi láàárọ̀ yìí sìn a ti wo gbogbo àràǹdà àárẹ̀ èmi àti ìyàwó mi lajọ sùn nílé báwo lówó ṣe sọnù ẹ ṣàánú mi kátìlé mi sàsùn para ṣó yẹ kíyàwó mi náà sàsùn para ṣó yẹ kó sàsùn para ó dà pé owó yìí síbi ṣé mi mo gbówó ni tẹ́ ń pa mo mo mọ́ mi. ẹ má bínú mi sọkún wọn ni mo kàn ń sọ ni báyìí la ṣe máa rí báyìí ah, ní ìṣáná mi. Yabisi n bẹ ne gba lọ. mo sáré jáde à ah, mo ṣe ń bọ̀ náà ní. lọ́lọ́lọ́lọ́ ìwọ mo fẹ́ dìmú ní méjèèjì olú sáré jáde olú oṣù ẹ̀ṣẹ̀ tó ń bọ̀ dem na ìyẹn túmọ̀ sí pé o ti wọnú ọgbà ilé ní ìkó náà náà nínú o ti débí. ẹ bẹ́ẹ̀ ni mo ti. ẹ ẹ ó dà bẹ́ẹ̀ o dà kó burú ẹ̀yìn owó tí mo gbé fẹ́lá náà dàbọ̀ ló wà. owó ẹ gbówó kan fún mi o. mo gbó fún ẹ. ẹ gbówó fún mi briefcase kan báyìí lè gbé fún mi tani kí gbé wọlé. ẹ briefcase yẹn gbogbo ló wà nù ẹ inú ìgbòho ló wà inú ẹ ló wà bó ló gbé sí. mo gbé sí ẹ̀gbẹ́ kan nínú yàrá madam abi ó dẹ̀ ẹ̀gbẹ́ yàrá yìí ti ẹ̀ yé mi. àbọ̀ lórí burúkú nìyí nìyẹn eh? kí ló ń ṣe yín kan kí ló ń ṣe yín. ẹ eh, ẹ eh, madam ẹni sùn ẹni sùn ẹni sùn. nílùú kan ẹ máa gbọ́ ẹdun náà. ẹ ẹ máa gbọ́ yín sọ̀rọ̀ náà. yàbí sẹ́ ìjọ ìṣàánú mi ọlọ́run ni kó bá yín o ilé yín ọ̀nà yín kò ní dàrú o ẹ lẹ́ gbé sínú yàrá madam ẹ tún lẹ́ gbé sínú yàrá mi ẹ gbé sínú náà bìkan àbí kí lẹ́ sọ́sìn. ọ́fíìsà ọ́fíìsà ẹ má wò mí báyìí ẹ ṣàánú mi. ọ̀gá mi ò gbọ́wọ́ yín o mi ì gbọ́wọ́ kan o ẹ ṣe bí ẹni tí ẹ ń sọ̀rọ̀ wọn ni ẹ máa release rúmà ìfún wa nísìnyí kí wọ́n lè lọ ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. release àbí kẹ́ ẹ máa kó o gbọ́ àlejò. ọ̀gá mi kò gbé mi níṣẹ́ gbogbo ẹ̀ ṣàlẹ́ ṣàlẹ́ mi mi mọ kọ́kọ́ nípa ẹ̀ mi mọ kọ́kọ́ nípa ẹ̀ ṣàlù. ó dà mí fẹ́ sọ pé wọ ó dà yín náà ṣàlù mi ẹ máa gbọ́ ẹ̀yin náà ṣàlù mi ẹ máa bá yín sí máa bá yín sí máa bá yín sí mú bọ̀ mú bọ̀. ẹ máa gbé wọn lọ. nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nù kò lè sí nǹkan tá a lè ṣe sí àárín ọgbọ́n ọ̀pọ̀ dá sí ṣùgbọ́n pé àti kọ́ọ̀tù ló ti ń sunkún bọ̀ tí dádì dẹ́ ń bẹ̀ẹ́ tí kò ti tó kò sí nǹkan tá a lè ṣe ó ti dẹ̀wọ̀n three years wọn àárín solution ṣe sí yẹn. mo lágbára lọ mú mi àdélayọ àtàlàfíà wá bá wa. Ah, ẹ ti rí ó dẹ̀wọ̀n ọdún mẹ́ta fún mọ́ mi lórí ọ̀rọ̀ tí wọ́n mọ owó tí wọ́n mẹ́sẹ̀ ẹ wá ní kí n má sọgbọ́n ẹ béèrè ni mo fún yín máa kó ju bẹ́ẹ̀ lọ ẹ gbọ́. lọ́wọ́ mo fẹ́ bí ń lérò ọkàn bó bá ṣe rí gan kò ní fẹ́ kí n sọ fún wa. lẹ́yìn èmi àtàbúrò mi àti dáàdì wọn ni lọ́jọ́ tó gbówó yẹn dé lè wà ń bẹ̀ in fact ẹ̀yin lẹ gba owó yẹn tẹ́ gbé lọ sókè how come báwo ló ń ṣe mí ṣe jẹ́wọ́ fà wá ẹ má fara pamọ́ fún wa inú wa ò dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà ń bí báyìí ojú ń tì wá kò dé tẹ́yìn náà lọ́rùn ẹ jẹ́ ká mọ ibi tó wà kádówó padà fún olówó kẹ́ ó lè fi yín lẹ̀ mọ́ mi. Bọ́láńlé Bọ́láńlé fò lè lọ mí nìyẹn. wọn bí mèrè kí n fò lọ yìí bó iná wò simple thing ni ẹ̀yin ni kọ́lẹ̀ wa mẹ́rin tó gbọ́ wọlé ẹ̀yin lẹ́gbẹ́ wo lẹ́gbẹ́ lọ sókè owó ṣáà ní ìyẹn báwo ló ṣe máa fọ̀. ó yá mi ìdíkọ̀ mi ìmọ̀ nípa owó yìí lóòótọ́ ọ̀gá mi dé lọ́jọ́ rẹ̀ tó gbé owó èso mi ìdẹ fọwọ́ kan owó mi tí ẹ̀ mọ̀ bówó ṣe rìn rárá rárá ó lọ́ọ́ lè ní ọmọ gbé e. <laughs> àǹtí mi èmi nígbàgbọ́ pé mọ́mí kan ló gbé owó yẹn mọ́mí ò lè jalè láéláé kàkà kí mọ́mí jalè àkókò wà bí a ṣe wà yẹn ni ọlọ́run ní jẹ́ òkò wọn pé máa yẹn fi ọwọ́ lágbára lójú ni ẹlẹ́dàrí àtẹlẹ́dàá ló máa fi àjẹ máa yẹn ẹlẹ́dàá ló máa dá fún máa ẹlẹ́dàá ló máa dá fún máa ẹ̀wẹ́ fi àjẹ máa yẹn. <laughs> ẹ̀yin méjèèjì ṣe bẹ́ẹ̀ àti ẹ̀yin náà ni mo ní àti bàbá yín mi ìlẹ̀ pé owó ìkí máa sọ fún yín mi ìmọ̀ nípa owó ìrara ìṣẹ́ àròjà yìí ta. káríta ó lọ díẹ̀díẹ̀ bàbá yín kọ́ ó wà lé ìrònú mi ò jẹ́ kán lè tẹ̀lé wa wá. ẹ má <laughs> hello Yata mi ti pè ẹ dìde dìde dé. bàbá mi ló wá wọ àgọ́ fún bàbá mi. sókè sókè sókè ẹ já lọ já lọ. bàbá mi. ẹ wá wíwún ènìyàn pẹ̀lú ayọ̀ mọ́ orí kéèyàn yẹ ká dára ṣe é times. ibi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ wá o ẹ̀dá o mọ̀ agbára agbára ta ló lọ́gbọ́n ta ló lágbára o agbára agbára agbára agbára. àgbàdo kan kúrọ́sì kan ọ̀yà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ah, ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n ní ìtajà tó wọ́n sọ ní. wọ́n ò bí ya wọ̀. wọ́n máa kó wọn ayé àwọn akọ́lọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbàgbé àwọn ajá ya ẹ mọ ìbọn bẹ ẹ kí ló á bù àṣẹṣẹ mú èmi ni ṣé mo ṣe lọ mo ṣe dé ni kó jà ẹrú kù because I dey school. ọ̀gbẹ́ni wọlé tó sẹ sórí rẹ ramuf gbàfẹ́ ká ẹ̀ kò lè kọ́ ilé tó pọ̀ ọ̀yẹ́ká máa lọ. mi fojú sunkún ọmọ ọmọ ó dẹ̀ jọ jẹ́ kí ṣẹ́gun sùn síbi tó wà yẹn ṣàánú mi ojúkan ẹ̀pà ojúkan ẹ̀rẹ̀ ló kù báyìí ó mọ̀ pé nǹkan tó lè ṣe ni wá jókòó jọ. títí i will not move one step because of that bastard. excuse me ọmọ mi ò kí ṣe bastard o mo mọ bàbá ọmọ mi ọmọ mi náà dẹ̀ mọ bàbá ẹ̀ you are his biological father kò ní bàbá mi mi dẹ̀ gbé ọmọ ọlọ́mọ wá kẹ́ ẹ mọ́lé bá a jókòó nǹkan mi pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn torí nǹkan tó lè ṣe mi o bá àwọn ọlọ́pàá yẹn kan release ọmọ mi. ọmọ tá a bá wé títí títí tí o gbọ́ ẹ jẹ́ kó lọ fọrùn yín ẹ jẹ́ kó sùn síbẹ̀ let him sleep there and suffer let him suffer. Banjoko. I will not move once ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ pupa jẹ kò sí iwájú kò sí lẹ́yìn mọ́ o ṣẹ́gun nìkan lèmi àti ẹni o a lè bímọ mọ́ o àdúrà kí ṣẹ́gun kó dirun kó dìgbà fún wa lókù báyìí. tètè can I sleep. how can you sleep? I want my son back to the house. ẹ̀yin ọkọ mi ni o ò gbọ́dọ̀ kan o n kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ẹyọkan tó kù yìí o mi ní níwá mi ní lẹ́yìn mọ́ o ṣẹ́gun nìkan ló kù mí kú o èmi ò ní fojú sunkún ọmọ mọ́ o ọmọ mi ò gbọ́dọ̀ sùn síbẹ̀ yẹn o torí mo mọ̀ pé nǹkan tó lè ṣe ni you are so influential that I know mo dẹ̀ mọ̀ pé ọwọ́ kan ló bá bá ọlọ́pàá sọ̀rọ̀ tó máa release ọmọ yẹn how can you sleep how can you sleep. èmi mo raṣọ lọ́jà bàbá wa rìn sí o ọ̀la mo raṣọ lọ́jọ́ tá bá ti kú láṣọ ṣe ara mi ọmọ làbàrà o. pé àwọn ọmọ táwọn kì í nírònú. báwo la ṣe ní ní nǹkan tá à ń rò ó kí ló ń dùn ní sometimes you water you no get enemy ẹ ti ní enemy already now. iye kọ́kọ́rọ́ tó ń ṣíbí tó ń tiṣẹ́ rí pé kò sí ilé ni agbára wà ní sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ dúró bí ẹ̀ ń jójo wèrè orí burúkú. ẹ wà kí ló ṣe yín náà mi láìkí ẹ o ọlọ́run mi láìkí ẹ rárá o kí ló ń dùn yín náà ẹ tiẹ̀ wà yàrá ìjà yín gbogbo ibẹ̀ ìjókòó yín sí tọ́lọ́pàá bá débi tó bá bọ́ọ̀sì wa tẹ́kẹ́ bá bọ́ọ̀sì wa ń ṣe ta lẹ́ni tó fẹ́ gbà kọ́kọ́rọ́ kankan tó yẹ pé òun ló lè dúró pé ó yá nkankan òun ló ti lọ yẹn rẹ̀ bí àbí ẹ̀ ń dùn kí ló dùn nù mí láìkí ẹ o. ètò aṣọ mi o kí n má ṣàṣe tì láyé bàbá dákun o ẹkún mi ni kò gbọ́ orí apẹ́rẹ́ gbà mí o tèmi ni ó ṣe. ní sùúrù àwọn nọ́mbà agbára rẹ̀ náà. ẹ agbára. ìlú ọmọ ayé àgbà àgbóyòlò. kí ló ń ṣẹlẹ̀ bólé wa. ìṣẹ̀ bọ́ọ̀lẹ̀ láti skul báyìí ó ti dé láti skul. farabalẹ̀ ẹ farabalẹ̀ pẹ̀lú. sẹ́lú ayé ẹ àwọn tí ilé ló ń pariwo. ẹ bá rúgbà àbà agbára zò. á dábàá mú kó sí wàhálà kankan. àṣẹ kàn fún mi ní ṣáájú díẹ̀ fàyí bẹ̀ lọ́wọ́ ó wà níwájú bàbá. so ẹ skul wo lo ti mọ. skul àwa pé abẹ́yìn tèmi gbòòrò. ìwọ ọmọ a lọ release ẹ kúrò ní cell kọ́ fi ẹ lẹ̀ ní cell òun wálé òun pèèyàn lórí fóònù pé ìwọ ń bọ̀ láti skul what school. skul àwa pé ẹlẹ́dàá ni ẹ tó wá lọ ẹbẹ̀ lọ́wọ́ pé skul ni ẹ já o. boy you are a dumb a fool come back here gbọ́kọ́ ni dáàdi ẹ̀ ń bá sọ̀rọ̀ ni. ibo bẹ ẹ dúró ṣé èmi àti ìjọ ń gbélé ẹ ẹ ṣayé kébí náà ṣayé ẹ jọ o òkè tó ń pẹ́jọ́ gbà mí ẹ skul wà á kó bọ́ lé wà á kó bọ́ lé onídìí agbára agbára wọ́n bá gùn mí àmọ́ mi jẹ́ kó gùn mí sí i ẹ ti gbọ́ yàrá jẹ́ ọmọ sọ ọ̀yà kọ́ bẹ̀ ṣé yàrá jẹ́ ẹ̀ bí ló bá sọ ọmọ ẹgbẹ́ láti wá ní wàá bọ́ọ̀dẹ̀ olùkúre wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì wà ní lọ́dún lọ ètò aṣọ mi o kí má ṣàṣe tì láyé bàbá adágún o ẹkún mi ni kò bọ́. nǹkan tó dá sí mi lágbádá tún ní kí n máa yan yìí lè ju ẹ̀mí mi lọ. Ah! ló lọ́gbọ́n ta ló lágbára. ẹ̀gbọ́n ta ló lọ́gbọ́n ta ló lágbára. agbára ẹ̀ ìwọ ló gbé owó. èmi ni mo gbé. ìgbà tó mọ̀ pé ìwọ ló gbé kí ló dé tó o fi lè sọ fún mi ó yẹ kó o lè sọ fún mi ṣé mímí kan ìwọ kan lájọ ń gbélé yìí ah mo nífẹ̀ẹ́ ìwọ náà nífẹ̀ẹ́ mi kí ló wá kù tó tún láti máa fi nǹkan pamọ́ fún mi fún kí ló dé. bàbá bọ́lá lè mi lè sọ fún ẹ. torí kí ni. torí pé mo mọ̀ pé òkè fẹ́ kán mú kan mọ́ kan tí n bá sọ fún ẹ lọ́jọ́ yẹn pé owó ọ̀gá mi yìí èmi mo gbé wà ní kí n dá padà ọjọ́ wo la fẹ́ bọ́nú ìyà ọjọ́ wo la fẹ́ bọ́nú ìṣẹ́ ìṣẹ́ tá a ṣẹ́ ṣẹ́ ṣẹ́ táwọn ọmọ wa tún bọ́ wa bẹ́ẹ̀ tó tún dàgbà sí. ẹ tó bá wà dà bẹ́ẹ̀ ṣé Bísí tàbí Bọ́láńlé kò yẹ kó o tiẹ̀ pè kánú wọn kó o dọ́gbọ́n sọ fún. mi lè sọ fáwọn ọmọ mi torí pé mo pé ìfun ẹ̀nà jàjẹ́. ó lè pààyàn wọ́ kò yẹ kí n trust ẹ ó lè pa mí. ẹ tí ni mo dẹ̀ ń ṣe o tí ni mò ń ṣe o torí pé lọ́jọ́ náà lọ́hùn tẹ́ bá rántí àwọn ọmọ mi ò jẹun sùn lọ́jọ́ náà àtún mo tún débi iṣẹ́ èmi gan ebi ń pa mí gbogbo kan ń ṣe mí bẹ́ẹ̀ làánú yín ń ṣe mí nígbà tó ga mi dé máa gbowó ìbàdàbàtà ìwọlé mo tún lọ pe ọ̀gá mi pé ọ̀gá ẹ jẹ́ fún mi ní owó oṣù mi owó oṣù tí mo ṣiṣẹ́ fún ọ̀gá mi láti máa sọ fún mi pé kò sówó ọ̀kan nínú ilé yẹn tẹ́mi dé mọ̀ pé owó wà nínú ilé yẹn ìyẹn ló jẹ́ kí n ṣe torí ọ̀dájú ọ̀gá mi èmi náà dẹ̀ dájú ẹ̀. ẹ ṣàwa kú ṣàkú ìjọ mi ká bàrún jẹjẹ ṣé mi ò mú mi àwọn mi ò mú mi ṣé gbogbo àkín àkín àkín forí rọ bẹ́ẹ̀. ọkọ mi àti bọ́nù ṣe àti ìyá o aláì. ẹ ò dáa níbo ló gbowó ọ̀hún sí. àbí o kàn ṣẹ̀wọ̀n lásán ni. ọkọ mi mi ò ṣẹ̀wọ̀n lásán o tẹ bá rántí pé gbàtẹ máa ń bá mi ní ní prison máa sọ fún yín pé ṣé ẹ kúrò nílé ẹ pé kẹ má kúrò nílé yẹn o. sọ bẹ́ẹ̀ kí ni mo dé sọ bẹ́ẹ̀ mo ní mi ò kúrò mo mo lọ owó dà mo fẹ́ lọ fi gbalé. ẹ wo ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ pé o jẹ́ kí n bá àwọn ọmọ mi láyọ̀ àtàlàáfíà àtọkọ mi dáàdì bọ́láńlé àti kúrò ní ìṣẹ́. ẹ ń bò lọ wá owó yẹn wà nù ilé yìí o. nínú ilé tàwa yìí. ẹ lè rí ẹ lè rí bẹ́ẹ̀ yẹn. owó wà lẹ́yìn kùlé níbi tí mo rí mọ́. lẹ́yìn kùlé lè wá. bẹ́ẹ̀ ni ní ilé tèmi sùn tí mò ń jí lójoojúmọ́ tó jẹ́ pé omi lásán lèmi pẹ̀lú àwọn ọmọ ẹ máa mu sùn àdé ń bá owó jí à ń bọ́wọ́ sùn. tí ẹni mò ń ṣe o tí ẹni mò ń ṣe mi ìfẹ́ ká kú sínú ìyà ẹ̀ mi ìfẹ́ ká kú sínú ìyà ẹ̀ tí ẹni mò ń ṣe o ẹ ká lọ. àṣejẹ́ bọ̀ ń gbogbo jẹ́ ọmọ nìyọ̀ obìnrin máa lè rí àjọrin ọ̀nà pín ọdún nìbò ní káyà ìtìjú bá ń balẹ̀ yìí ọ àmì wà ní kẹgbà ń dàrẹ fún ọ. ọwọ́ tí ó sìn ni màmá kúrú ìwà tí ó gbé ní kẹdùn àfúnlẹ̀hù ọ̀rọ̀ mi dọ̀wọ́ àṣẹ̀dá àgbà mi ó bàbá báwo ló ṣe rí sí. jẹ́ kí eh? ah, surprise ńlá lélẹ̀. Oh, oh. Ah. you see mo wò ó pé bí change yẹn ṣe tún wọlé yẹn. tí mo invest n tó kọ́kọ́ wọlé báyìí tó jẹ́ profit ni mo ní ká fi mélé balẹ̀ <laughs> so ibi ìlà máa kó wa la máa gbé for now. ọkọ mi àṣẹ tó ní bá pẹ́lẹ̀ àdìrẹ ó ti jẹ́ màlápẹ́ àjìyàrí rárá. àjìyàrí ṣá. ah àjìyàrí. èmi ò rántí mọ́ èmi ò rántí oh, oh, wait o mọ̀ pé téèyàn bá jìyà twenty years ìgbádùn ọjọ́ kan lásán ó ì rèé o mọ̀ ẹ kò jẹ́ kémi lè rántí. èmi ti gbàgbé. ìwọ ni ìwọ ni tí o bá jẹ́ wọ. ṣùgbọ́n owó yẹn ti dé investment ni mo gbé sí gbàm. ọpẹ́lọpẹ́. Ah, kí ni mo ṣe ah, ọlọ́run ni torí tí n bá gbé kinní ìwálé tẹ́ ẹ̀ bá utilize ẹ̀ wẹ́ ó parí náà nìyẹn. ẹ orí yẹn sọ bẹ̀tẹ̀ at the same time ọpẹ́lọpẹ́ náà. Ah, kékeré lélẹ́yìí kí lẹ tí thank you very much. adúgbò o Bísí kí ni ìwọ náà rí sí. Ah, dáàdi mo ti láìkí ẹ jù. ah mo like ilé ìbàjẹ́ ẹ wo màá lọ pe ẹntì mi sínsìn pé mo ní surprise fún ọ pé dáàdi ní surprise fún ọ mọ́mí gan tún ní surprise fún ọ. ẹ eh, má fi yẹn disturb studies ẹ ẹ eh, o máa fún ní distraction nìyẹn jẹ́ kí òun fèsì studies ẹ̀ tó bá wálé fún holiday kó náà wá rí. lẹ́dàá mi ò ṣe é ṣeun ẹlẹ́dàá mi you know <clears throat> mo ti ní kí wọ́n fix àwọn you know mm, everything there wá okay at least a come máa change irú entrance door you need see. Ah, the test door see. you know I want touches there dẹ̀ díẹ̀ ṣe o láì so I kí wọ́n lè gbèrú ẹ̀mí ilé àbíká change ẹ̀. ó fà ẹ̀ báyìí. ó fà ẹ̀. Ah, bísí ó yẹ kó mọ̀ pé dáàdi ẹ̀ ní class dáàdi ẹ̀ taste. àmọ́ mi mo ah. láìkí ẹ̀ mo láìkí ẹ̀. ẹ ẹ má jẹ́ apẹ́ lórí ìdúró ẹ̀rọ yẹ ẹja wọn lórí ìdúró. èmi ti bọ́sì sí ti rún kí n tó máa gbọ́ máa dẹ̀ máa dẹ̀ mo ti ẹ̀ wò pé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ mo rí pé ó ṣe jì ṣé o sì ṣe o lálàá ni. mi lálàá ni sáà eh. ẹ sọ̀rọ̀ tó wà important sílé ayé mi. Eh ṣé o yẹ ṣá. kò lè wò. ok mo gbọ́. o fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ tí kò dẹ̀ mọ̀ pé ó wà ní kàwọ́ ẹ̀. E, nǹkan tó fẹ́ béèrè yóò wà ní kàwọ́ mi. ẹ ẹ go ahead. ṣe a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ogun ìṣẹ́ ti tán. Mm, a fọlọ́. mo dẹ̀ bìlíìfù pé a ti wà nínú ayé tuntun mm. kíní kan wà tó ń ṣe ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a jọ wà ní kékeré ló dìgbà bí àwọn ọmọ wa ṣe pé máa ń sọ pé máa ń wù mí kí n ṣe ìyàwó. ó máa ń tẹnu mọ́ ń gbà yẹn àmọ́ kádàrá ò gbà. àmọ́ òbí nǹkan ṣe rí gbà yẹn a lè sọ pé máa ṣe márèèjì nígbà ṣe wà gbà yẹn. ṣùgbọ́n sìn a dúpẹ́ pé ọlọ́run ti ṣe gbogbo tá a fẹ́ fún wa my dear mo fẹ́ marriage. ní àwa báyìí bá a ṣe wà. of course after all òní mi ni àwọn tó jù wá lọ ń ṣe ìyàwó ó wù mí owó ẹlẹ́dàá mi mo dẹ̀ fẹ́ kó ṣe fún mi. you see lóòótọ́ nígbà tí a ṣe yọ̀ǹde ó máa ń tẹnu mọ́ pé kó wọn ká ṣe marriage kádàrá òde gbà bẹ́ẹ̀ tá a fi bí àwọn ọmọ tá a fi settle down tó di pé ọlọ́run tó wá ṣe ìyanu tuntun nípasẹ̀ ìran ó ti dúró ó ti bá mi jìyà ó ti bá mi jìṣẹ́ jìyà mo dey appreciate them for that sọ̀rọ̀ mi yẹ torí ó jìyà ó dúró tì mí. ó jìyà ó jìyà tó máa ń sọ gbogbo ìgbà mo ti sọ pé mi ò láìkẹ́ mo ṣe torí àwọn ọmọ mi àti torí torí títí ẹ eh. torí ìfẹ́ tó wà láàrin wa. bẹ́ẹ̀ ni ah. àìmọye obìnrin ni ò lè ṣerú ẹ̀ láyé sọ fún mi obìnrin mélòó ló lè ṣe é ló máa jìyà pé torí pé kọ́kọ́ òun lè jẹ́ èèyàn láyé káwọn ọmọ òun lè jẹ́ èèyàn kó jìyà kó lọ sẹ́wọ̀n kó ṣe gbogbo ẹ̀ ah obìnrin ni ẹ àmọ́ ohun tí èmi kàn rò ní pé Bọ́láńlé nìsín láìpẹ́ ó máa sọ pé bóyá òun fẹ́ lọlé ọkọ tá a máa ṣe lè ṣègbéyàwó ńlá fún ó ṣe jẹ́ very soon ká dúró de yẹn káwọn ọmọ wa ṣe gbéyàwó. àwa tí ó ti fò wá dá ó ti fò wá dá bó bá jẹ pati ńlá kan ni káwa arrange ká ṣe party for now a lè pe àpèjẹ birthday a lè pe àpèjẹ anything ṣé you understand ká lè ṣe party káwọn èèyàn mọ̀ pé yes àti arrive ṣé you understand àbí ìyẹn kọ́. rárá o ẹ wo ẹ má kó sí rọrùn eh. òótọ́ bọ́láńlé ní ayé tiẹ̀ èmi náà lẹ́dàá tèmi ah, ẹ wo ajé ìyá òpapọ̀ mọ́tọ̀ mọ́ o má rò pé ó ti fi wàá dá o kò fò wá dá rárá àkàìmọye àwọn tẹ́kọ̀ dàgbà jù wá lọ tó ń ṣègbéyàwó. oh yes mo gbà yẹn pẹ̀lú ẹ̀. Oh, so orí tá a fi ṣèwé kò kúrò ń bẹ̀ o èmi fẹ́ ṣègbéyàwó o owó èmi kémi ṣègbéyàwó o mo máa ṣèyàwó o. Hmm. ok eh, kò sí problem tó bá ti jẹ́ pé bó ṣe wọ̀n ẹ́ nìyẹn kò sí wàhálà ara àwọn couples tí wọ́n ti pé seventy years old tó ṣì ń ṣèyàwó hmm. eh, it's not new kò sí wàhálà madam you can go ahead <laughs> so <clears throat> ẹ lọ mú date. àwọn wa náà ló máa mú. ẹ ẹ kò sí wàhálà ẹ kàn fẹ́ mi ní bill. kò sí problem. <laughs> dáàdì máa sọ ọ̀pọ̀ fún mi mi ì fẹ́ bìlì rẹ̀ torí mo pé òye kí nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀. wọ́n ní àfẹ́ṣe wedding nínú ilé yìí mi ò dẹ̀ rò pé bóyá ìkan nínú èmi àtàbúrò mi mú ọkọ wálé so ń bo wá ní ọ̀rọ̀ wedding ti wúyọ. a fẹ́ ṣe wedding àbí èmi àti dáàdì ẹ̀ fẹ́ ṣe wedding. mo <laughs> mi ẹ̀yin àti dáàdì fẹ́ ṣe wedding ẹ jọ láago mélòó ẹ because wedding anniversary lèmi máa ń gbọ́pọ̀ ń ṣe èwo ni tú mi gbé ẹ ṣe fẹ́ fòrùka síra yín lọ́wọ́ after àwọn ọmọ mélòó mo ah, mi so ẹ kàn expect pé kémi wá bọ́sítà sí kwano invite àwọn ọ̀rẹ́ mi kìíní o invitation card rẹ o àwọn parents mi fẹ́ ṣẹ̀ṣẹ̀ kòrùka bọ́ra wọn lọ́wọ́ wọn ò ní sọ fún mi pé ṣé mo wà okay <laughs> ọmọ mi kọ́ mo fi gba ẹja àṣọ mi. o jẹ́ kí n sọ fún ẹ orí tá a fi ṣe kò kúrò ń bẹ̀ nígbà tẹ́mi àti dáàdi ẹ̀ tá a ti ń court ni mo ti sọ fún pé wedding wù mí ṣe bọ́ tí kò tó máa ń sọ fún mi nígbà yẹn ni pé kò sówó kò sówó tẹ́mi náà dẹ̀ mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. even gbà tí mo lóyún ẹ ṣe ni mo sọ pé máa ṣe oyún yẹn gbà ìwé torí mo láti ṣe wáìdì pé ó wù mí ewu ẹlẹ́dàá mi. ó mà dàbí pé serious ẹ̀mí nìkan tẹ́ ń sọ yẹn. but ṣe ló ń bẹ̀ mí gbà pé kí n ṣàní sọ̀rọ̀ mo tún lóyún nìyẹn ah, kò sówó kò sí ọ̀kan bàbá ta ni ṣẹ́wù kò wá wí kò sí ṣé nínú bá ṣe ta gálà tá à ń ta pure water yẹn la máa sọ pé a fẹ́ ṣègbéyàwó but now owó ti wà everything ti wà ń sìn kò sí nǹkan tó ní pé kí n má ṣègbéyàwó mo dẹ̀ pé mo ṣàlàyé fún pé ìyàwó tí wọ́n ní máa ṣe lọ́jọ́ kìíní àná pé máa ṣe o kó dẹ̀ ti accept kódà mo ti sọ fún pásítọ̀ mo sọ fáwọn ọ̀rẹ́ mi mo sọ fún gbogbo àwọn èèyàn nǹkan tó wá kù fún mi ń sìn ni pé kẹjọ torí Ọlọ́run ẹ bá mú date. ẹ̀mí mú date àmọ́ mi àmà ríra létà. ẹ wo mọ́ mi tí àwọn ò mú date èmi àmú date ń tèmi ó ti pẹ́ tó ti máa ń wù mí pé kákò tiẹ̀ ṣènáwó làkàn Eh, mo dẹ̀ mọ̀ pé dáàdi à ń náwó à ń nọ́ra sí mommy, yẹn mọ́mì ó wù mí wedding yẹn o torí pé à hmm, ń ná bastard owó. mo jẹ́rìí ẹ̀ ń tiẹ̀ èmi ló jọ wo bọ́lá ló ti jáfùmọ̀ mà bẹ́ẹ̀ jẹ́. ṣé ilẹ̀ ń ju àwọn tó ń ṣe múfì lójú mi ìjọ òlẹ́yìn náà di comedian. ah mommy, à á ṣí èrè wọlé àwọn èèyàn á yá pa wá sí i bá jù mọ́mì ẹ wo tí ẹ ti ń bá sọ pé àwọn ò mú déètì èmi á mú déètì ń tẹ̀ mi. ó tán ó kọ́tàrí wọ́n sí tán abolóde fẹ́ lójú tó bá ti ń gbọ́rọ̀ pàtìmẹ́tì màmá ló màmá ló láìka ìfẹ́fẹ́ yẹyẹ. Ah, ah. ìwọ mọ̀ pé ọlọ́mọ jẹ́ ká fi àrà sínú kú ah, ó wù ú bẹ́ẹ̀ òyìn náà ṣe máa ń tó máa ń nára tẹ́ pé àwọn èèyàn máa wọṣọ ńlá látàwọn èèyàn máa máa ṣe pàtì jẹ́ káwọn náà ṣe pàtì. bẹ́ẹ̀ ni mọ̀ pé adánàwó lẹ̀ ẹ wò ṣe fẹ́ gbọ́ tèmi gan bọ̀ very soon ọmọ mi mo wẹ́kọ̀ mi tẹ́kọ̀ wọn náà mọ̀kọ̀ wálé lẹ́nu ó ti yá ṣùgbọ́n ẹjọ́ àbámi gbárùkù sí tèmi èmi á ṣe tèmi o á dẹ̀dùn aláàárín rìn. bẹ́ẹ̀ ni dókítà díẹ̀ dé wọ́n á sọ fún ẹ pé mo mí ni. ẹ dákun ẹ mọ bínú ẹ bí báyìí di ìṣẹ́jú mẹ́ta nísìnyí wọn ò dé yàn yín ẹ dákun. yálà yà ẹ ẹnjìníà bí wọn pè é. Ah. lọ sọ fún wa pé ọ̀rọ̀ ìgbà kéèmì ló kọ́ wa pẹ̀lú yẹn lágbára bá bẹ̀rẹ̀ ẹ̀sìn wọn lágbára gbòde wọn lágbára bínú wọn lágbára ṣú agbára ìyá ẹ̀ ọ̀dà kí. tó bá ń sìn ẹ̀ máa ma ní wọn lágbára tó tàbí olùkọ́ wà bí ọ̀rọ̀ jùmọ̀ yìí wá lórí kan wà hàn standing ní sáwọn ọmọ àtò ni. bàbá orí ṣe ń gbọ́n ní kò ní orí ìdè ní àbíṣe kí bọ̀. ilé ìdáná ìjà agbára fílẹ̀ fún jọ. láàyè máa ṣe bí Ìbàdàn lóṣogbo tó bá ti mú yín wá láti ìlú òkè yẹn ìlú ẹ̀ ṣe. gbé kan ṣáàyàn àdébẹ̀ ká bá ọ ṣe kí ni. òkú ló sùn lọ yìí. ìkan jẹ́ ọ àdébẹ̀ àbúlò agbára àkọ́kọ́ agbára kejì ṣe lédè lẹ́yìn ẹ̀ ìgbà ẹwà mílíọ̀n ìgbà yóò ní gbàgbé ẹ̀ sunri ìbá ẹ̀ agbára obìnrin ìbá ẹ̀ ẹ̀ tọ́ba ọmọ tálẹ̀ tó bá ti dán òkú tó bá wọn ṣe o mo mọ̀ bàbá gbọ́dọ̀ bí ẹ̀ o ọ̀nà ẹ̀ filẹ̀ o àràbà náà ni. alágbára sọ agbára agbára mi máa gùn àwọn mi jẹ́ kó gùn sí ìyá. àwọn náà àwọn náà kó ti dé àná. wọ́n dá wa dúró látàárọ̀. táwọn onílé mi. ẹ jẹ kó lọ jẹ Ọlọ́run. ẹhẹ ẹhẹ kí ló ṣẹlẹ̀. àwọn arákùnrin ni wọ́n ní àyàn. Ah! àbí gbẹ́ pàdánù àjà ẹ̀ ṣáà lárakùnrin. sẹ́yìn lè bá ìṣàlóyún ọgbà arákùnrin ṣáà arákùnrin arákùnrin wà kú ni wà kú ni èkú o ti gbà. wait kí ló kàn wá pẹ̀lú ọmọ onílẹ̀ ṣé ayé ṣe foundation bí ni ṣé bó kò renovate lásán ni kí ni gbogbo kí ni gbogbo rubbish yìí náà. wá ẹ ayé ìwọ gan-an ẹkọ kí ló ṣe yín irú ọ̀rọ̀ yẹn máa ń pọ̀ jìyà gbà mí o ṣé àwa tá a dúró ń bí látàárọ̀ ń sin wèrè làwa ni tó kàn ń sọ̀rọ̀ gbàgbà. tambolo. agbára agbára. àmọ́ ah! ah, èèyàn kì í pẹ́ fáìsà. tàbólù agbára tàbólù agbára tàbólù agbára agbára. ọgbẹ́ni ọmọ ilé ọmọjà tá a rí kẹ́yìn. ọjọ́ tí wọ́n pa ṣáìtì láàsì yẹn ni. àwọn agbẹ́ni gbà. kàbàdàn sí jù. Ah, ṣé ilé gbé mi jọ yẹn ni. Ah, ìwọ lè mọ o ti bá ẹ gan ara ṣí ẹ níbẹ̀ mi ti ẹ mọ̀ pé mi yí wà lára ẹja àdúgbò lọ́wọ́ sáàtì ló ṣe ń bì. mọ̀mísí àti dáàdì náà ní sáìtì. Ah, àmọ́lò agbára àmọ́lò. agbára rẹ̀ ti sọ pé tí mọ́mí mi bá ṣe foundation àgbowó lọ́wọ́ ẹ̀ ó dà oníwó ló máa kọ́ sílé yìí báyìí. ètò ẹ̀yẹ mi bóyá. ìyá kan fi bàtà dé dùdù. ọlọ́run àbí ká kọ pàṣọ sí. ìlà gbowó lọ́wọ́ ẹ̀. ọlọ́run ìlà gbowó. ẹ jẹ́ ká ṣì máa rò. ẹ ká tó kó o. ọlọ́run aa ibi tó lọ ṣe sí yóò dá o. aláwọ̀. àǹtí mi ni. tábùlù tábùlù òtí lórí tiẹ̀ nìyẹn. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wá jẹ́ kó yẹ pé mo fẹ́ máa fẹ́ mo dẹ̀ fẹ́ kó gbà fún mi síbẹ̀. Ah, ah, ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má wọrí màá bá yín bá wọn sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ a fẹ́ ṣe patí mo dẹ̀ fẹ́ invite yín. èèyàn ti kún lẹ́yìn nìyẹn. nílé wa wa kì yóò kúkú kàn bí kò ṣe yíyẹ mọ̀mísí mi ló fẹ́ ṣe wedding. mọ̀mísí fẹ́ ṣe wedding fún ẹ ẹyẹ náà wà òkè. no mọ̀mísìn ló fẹ́ ṣe wedding àti dáàdì. à ń bolo. ìyẹn lè díẹ̀ àáwò kí n lọ bí nǹkan rè. bí n gbé kan ṣáàyàn àdébẹ̀ ká bá wọn ṣe kí ni àwọn ògbà òkè ló tún lọ. ọlọ́run bí kéèyàn kú ká lọ kí wọn. ẹ kò sí wèrè a máa lọ torí tiẹ̀. ẹ kí n má fi yẹn wá fún yín ní mọ́tò. ó ní jẹ́ ó ní wò tó bá lọ́ọ́ pé àbúrò tọ́wọ́ síwájú lọ́sàn pọ̀ máa ṣe ìyá ẹ̀ jẹ́jẹ́ báyìí àwa tí bọ̀ yá ẹ̀ lọ́rùn báyìí àwa tí bọ̀ yá ẹ̀ lọ́rùn báyìí máa dúró ọjọ́ ọjọ́ àwọn àdúgbò ẹ̀. wọ́n ti fún wa ní invitation. ìrọ̀lì ìrọ̀lì tó ṣe àwọn. ẹ mọ̀ ń mama ẹ̀ fẹ́ kì í ṣe. àbá wa wa wa. ọmọ bẹ́ẹ̀ ṣe kí ká má bẹ́ẹ̀. dáadáa dáadáa agbára amúlòkọ. agbára ta ló lọ́gbọ́n ta ló lágbára. ìyá tí ò wẹ̀ tó ń dán ṣé lè tiwa òkè ẹ̀wọ̀n ẹ̀ tiwa òkè bàbá yìí. Eh. ẹ wò mọ́mísí makeup ẹ̀ níyàn ń ṣe taláriwo. oh sweet sixteen. ah mọ́mí mọ́mí ẹ̀ gbìyànjú ọlọ́run èmi tí tó ń fẹ́ ṣèyàwó ẹ̀ mọ̀ kan tí mo rí mo fẹ́ kí ọkọ mi tún mi gbé ní kí sáré yàwó yàwó yàwó. you need to save this. Ah, mi mú fóònù dání bá snap mọ́ mi fóònù tẹ̀ kó ríra wọn. Ah. this is baby. dádì yín dáa. baby baby. <laughs> ok ẹ má ì tẹ̀ tí ìwọlé ẹ má ì tí ìwọlé ẹ jẹ́ rẹ́dì torí heat ẹ jẹ́ ká ẹ ẹ jẹ́ kí mi sáré lọ clean up. mo ṣe kí ẹ ti bẹ́ẹ̀ ẹ ti bẹ́ẹ̀ ṣé mo ti wà ókè báyìí. wọ́n mi ẹ ti dùn jù ẹ ti dùn jù ah, mi níyà ọ̀dẹ̀. ọ̀rọ̀ ah, díẹ̀ oh, sí mo fẹ́ tún ojú ọ̀rọ̀ sí i. ìyàwó yàwó yàwó ẹ ti dùn jù. Hmm. ní agajù wọn á gbà ní church wọ́n mi ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ sí ẹ kì í lọ pọ̀ kan yín nílé pé ẹ ti ṣetán bíbá pé èmi àti sísítà mi àti múra fún ẹ ti wọ̀ òkè kí mi náà dẹ̀ lọ fi yẹn change àwọn aṣọ mi. my hmm. mommy. ṣe é ṣe kíá ṣe kíá ṣe kíá. mo ń padà bọ̀ mọ́ mi. okay. ẹ ṣe kí a o. àbájá ah, kí ló ṣẹlẹ̀. Ah, ẹ ti lè tán yìí. Eh, mo fẹ́ nà ti time. mi ni Bísí ní kí wọ́n wo my dear bó ṣe wà pa. báwo ló ṣe bí. you look so beautiful there. you know èmi ti yẹ wa àdúgbò lọ́dọ̀ lọ. sórí bí èmi ṣe yẹ wa yìí Bọ́láńlé máa tó ṣe wedding sórí tí Bọ́láńlé bá ṣe wedding wẹ́ẹ̀dì Bọ́láńlé la máa fi mọ̀ bí ti Bísí tún ṣe máa dùn ṣé o ti Bísí tún máa wà pàjù ti Bọ́láńlé lọ. agbára lọ́dẹ̀ máa ṣojú ẹni o. iṣẹ́ àwọn ọmọ wa ṣojú ẹ̀wọ̀n alágbára lọ sórí ayọ̀ ìní ó máa pa wá kalẹ̀. láti rí i pé mo try sí mo ń bọ̀. o try. Adé Adé Adé kí ló dé Adé Adé Adé ẹ̀jẹ̀ ló ń bọ̀ gbogbo wa gbogbo wa gbogbo wa. Wájà, kí ló dé? A ló lọ fún wa. Sinmi ayé, sinmi bàjẹ́. Ṣàmọ̀ká gbára ká máa dúró báyìí, ó máa dùn mí gan. Ó yẹ kó ti dé bí ló sọ fún mi pé twelve là lọ wedding yẹn. Ó dáa ti wà ń bí látago mẹ́wàá àràgbára. Ó ga gan. Tábólú ga gan látàárọ̀. Kò sí ṣòro. Ṣé kí ló máa bá a lè máa lọ? Ẹlẹ́rìí ayé agbára agbára agbára ọlọ́wù sẹ́rí ó dà ẹ̀wọ́ yẹn lọ ẹ̀wọ́ yẹn lọ ara giants abolo ayé gbà fún làwa o gbà fún bàbá dojú ẹ lọ kò lè kọ́lé tó pọ̀ kò lè ra mọ́tò kò lè bá wọn ṣe foundation ọmọlọmọ á ah, kí ló dé rọra ìwọ nílé fún eléyìí. láàfù láàfù ẹ tèmi ẹ rí. lẹ́fù ayé. ọmọ ilé dára. Ah. ìrìn àgbàlá ìbẹ̀rù ojú ọmọ kò sọ́wọ́ náà láàfù. bàbá láyé bàbá kò lè rà lọ. àyẹ̀kọ́ bọ̀ bá ti dé ọlọ́run ṣe ibẹ̀ yẹn wàá mọ̀ parí àwọn bẹ́ẹ̀ rí wà lẹ́fẹ̀ẹ́ mọ̀ wọ̀ kò tó bá yá wọlé lásán èmi agbára ibẹ̀ ni wọ́n jọ ọmọ ayé báyìí ká sọ̀rọ̀ jù. òkè agbára àṣà tuntun tó ń lọ nígboro òní pé ẹ̀bẹ̀ lóore tó bá ti ṣẹ kó ṣe kí ni ó bẹ̀bẹ̀ àbí báwo. wà á ṣe eré sáré pọ́n mọ́ mi kan dìbí àdìgún àkọ́bí mi. alábẹ̀rẹ̀ méjì. ọ̀hún wàá ṣe eré ayé ti bí ni. agbára jakawa jakawa. ẹ wá ẹ má lọ gbọ́ ẹ jẹ́ kí n ta ayé. ẹ dúró àkókò. ìgbà sáré pọ́n ti ọmọ mọ́ látẹ̀kọ́ kan ni. ẹlò agbára náà ló sọ̀rọ̀ ìbẹ̀rù bójú ọmọ ayé ìfilẹ̀ ló fẹ́ máa gùn mí máa yẹ kó gùn mí ta ló wà lórí òkú. wọ́n ṣe kíni wọ́n kọ́lé wọ́n kọ́lé kọ́lé kẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ mi ọba kúùlì wọ́n kọ́ fún mi níṣẹ́jú bíi ń bẹ́ẹ̀ máa bá yá ẹ bẹ́ẹ̀ wo àti ẹnjìníà tó kọ́lé tó wà rẹwà tó kọ́lé tó fowó ara ṣẹ àti ìyá onílé bóyá máa bọ onílé ọlọ́run àwọn àpárẹ̀ ní ṣẹ́jú díẹ̀ sí ṣẹ́jú díẹ̀ lọ́kànlé kẹ. dábọ̀ lọ agbára lọ́kànlé dá fún pati ọ̀rọ̀ kọ́ ẹ̀ pàtó ní dáa ayé pàtó ní dáa agbára pàṣẹ tù dáa wọ́n kọ́ ni. bá a sì tún dànù sábà fún mi níta fún mi. wọ́n kọ́ ni. iṣẹ́ ìlànà àwọn ṣe jáma ní. tábọ̀lù tábọ̀lù tábọ̀lù ẹ̀yà. jáma yà. Elia olúwa ràn sí. Adẹ̀dá kí ẹ ẹ má ṣe àìgbọràn sí ohun olúwa o nítorí pé olúwa ewu olúwa ní kí a gbàdúrà fún yín kí a gbàdúrà fún yín gidigidi kí a sọ fún yín wípé gbogbo àrídùnnú yín kò ní dẹkun mọ́ yín lọ́wọ́ o. àmín jésù. elia olúwa ní kí a kìlọ̀ fún yín wípé ohunkóhun tó jọ mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó pé à ń pe ayẹyẹ à ń pe àpèjẹ fún ìgbéyàwó yálà láàrin ẹ̀yin àti aya yín àbí àárín àwọn ọmọ yín olúwa ní kí á kìlọ̀ fún yín gidigidi o olúwa ní ègún ńlá ègún àìmọ̀dí tó ní agbára bí ogun farao ó bẹ níwájú yín báyìí báyìí kí àmọ́ kí ẹ bá lè ṣẹ́ ogun náà ìbá dá kí ẹ gbọ́ ìkìlọ̀ yìí o ohun tó dá ń fẹ́ àdúrà ohun tó kù díẹ̀ káàtó ó ń fẹ́ àdúrà náà olúwa ní kí a sọ fún yín kí ẹ gba àwẹ̀ ọjọ́ méje funfun báláwú tí ẹ bá gba àwẹ̀ yìí pẹ̀lú àdúrà kí ẹ ké pe olúwa pé ogun àìmọ̀dí kí olúwa kí ó bá yín ṣe wọ̀lú olúwa yóò gbọ́ òun yín àlàáfíà fún yín. ẹ ṣeun ẹ jẹ́ kí n. ẹ má ṣe ìrọ̀rùn nítorí pé ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ ni ìgbàlà. ẹ wá wíwún ènìyàn pẹ̀lú ayọ̀ mọ́ orí kéyẹ̀yẹ̀ kádàrá ń ṣẹlẹ̀ yàwó níbi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ wá o. ilé ayé ilé asán àfọwọ́bà sílẹ̀ lásán. Ah! ó mà ṣe o ó mà ṣe o ẹ̀wọ̀ aya tó bá mi jìyà jìṣẹ́ tó jìṣẹ́ jìyà pé kí èmi ọkọ ẹ lè jẹyàn láyé ẹ wo ẹni tó fi wàhálà sí ọbẹ̀ tó kọ̀ tí òjò jẹ́ ọlọ́run ṣé ìgbádùn náà rèé ìgbádùn wo ló wà nínú eléyìí ìgbádùn wo. ẹ kí ló kù mí kọ ṣé bẹ́ẹ̀ ni tó ṣiṣẹ́ ni ò dúró jẹ́ yìí kí lèmi fẹ́ wá máa jẹ kí wá ní mò ń jọ̀rọ̀ ah! èyí ò dáa o àmọ́ bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí eléyìí ò ṣojú lásán ah! má jáde sọ̀rọ̀ yìí ajáde sọ̀rọ̀ yìí ìyàbọ̀ládé má sùn ọ́ má sùn ó dúró tèmi àtàwọn ọmọ ẹ̀ àmọ́ ò ní kú gbé lásán èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ bàbá ẹ má bínú pé mo kàn wọlé tọ̀ ìwá anyhow èèyàn kan. Eh, tó jẹ́ bí ọ̀rẹ́ tèmi tó mọ̀ yín dáadáa tó mọ̀ yín délédélé ló júwe ọ̀rọ̀ ọ̀dọ̀ yín fún mi. ṣé rí èmi ni mo sọ ẹ̀dùn ọkàn mi fún ọ̀rẹ́ mi yìí ló wá sọ fún mi pé àà tí ọ̀rọ̀ bá ti rí báyìí èèyàn máa ń béèrè wípé tí n bá ti dé ọ̀dọ̀ yín màá rí solution sí gbogbo problem mi àjàkáyé lórúkọ ẹ̀. Ah, ah, ah, àjàkáyé ẹni àbígbó tóbi rẹ̀ ojú ọ̀nà ẹni àlèdámútà alájà ń gbilẹ̀ àti ṣe ló ṣe bẹbẹ fún èèyàn mímọ́ mi gidi ni. ó sọ bẹ́ẹ̀. ẹ káàbọ̀ ah. ẹ káàbọ̀ ẹ ẹ mọ̀ bínú chief ẹ dákun kí ni ká ṣe fún yín. Ah, bàbá ó ṣòro ó ṣòro àmọ́ mo nígbàgbọ́ pé ibi tí mo wà yìí yóò níyànjú bàbá mo ní ọmọ méjì lọ́dọ̀ ìkan ọkùnrin ìkan obìnrin èyí ọkùnrin ṣẹ́gun èyí obìnrin tù mí nínú àmọ́ mo fẹ́ bi falẹ́rẹ̀ mo fẹ́ yẹ̀ wò ǹjẹ́ àwọn ọmọ méjèèjì yìí ṣe lóòótọ́ lóòótọ́ ara mi ni wọ́n ti jáde àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn bàbá. ọ̀dà bọ́rọ̀ bá rú ni lójú náà àbílẹ̀ léèrè hmm. ẹgbà ẹ sọ̀rọ̀ ọkàn yín sí fọ́fà. ẹ ṣeun ifá orí mi rèé o ọ̀hún mi làbá agbómi rè gún àyà mi rèé ìwọ láwo èmi lọ́gbẹ́rí o gbogbo ohun tí wọ́n sọ náà ló ti gbọ́ torí wọ́n la mọ̀ràn bí iye kan ẹni ó yá mọ̀tẹnumọ́ lọ́wọ́ wá. Hmm. ọká bíi tiẹ̀ ò mọ rẹpẹtẹ òjòlá bíi tiẹ̀ ò gùn gbalaja tòlótòló ti kékeré wúrùgbọ̀n ṣẹ́wórí ṣẹ́wórí ẹni bí ni làájọ ìwọ ọmọ ní mọ́mọ́ ń ṣòkígbẹ́ ìwọ ọmọ báyìí ní sọmọ lórúkọ. Hmm. ṣéèfù ẹ̀jẹ̀ yín làwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ bí wọn. bàbá èmi ni mo bí wọn àwọn ọmọ yóò níwà míì ẹ wo ìwà wọn yàtọ̀ sí tèmi ó yàtọ̀ sí ti ìyá wọn ìwà wọn ò jọ tẹnì kankan nínú ìdílé wa ó wà lè jẹ́ mi ni mo bí wọn kí kọ́ máa wà ọ́ máa lẹ̀. bí o bá nídìí èmi mọ̀ pé obìnrin jẹ́ kó mo lu ẹsẹ̀ kan ṣe dé iṣẹ́ bẹ́ẹ̀ ni hmm, ẹja bilẹ̀ léèrè. ifá orí mi rí àyà mi rí iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún olùkọ́rọ́ ló sì àárín ìta òde ọ̀run wọ́n fi bìpèrè mọ́mọ́ fèrè pépé mọ́fò lòlò fún un bó bá ti jẹ́ báyìí òun ni kò rí pàálò kiri ta ó yá lọ wò wá. Hmm. inú bíbí ẹrú ní pẹrú ẹ̀dọ̀ funfun wọ̀fà pa wọ̀fà hmm. àdífáfòfò wá nígbà tí bẹ láàrin àwọn ọ̀tá. Hmm. ṣèfò ìyá yín ń kọ́. bàbá ìyá mi ti kú tipẹ́tipẹ́. ìyá yín ti kú. wọ́n lámúkun ẹrù ẹ wọ́ wọ́n lókèlè ń wò ẹ wò sàlẹ̀ ìsàlẹ̀ lẹ́rù tí wọ́n wà bẹ́ẹ̀ ni àbúrò yín kọ́. àánú ẹ mi ò lábúrò kankan léyìí tí ní tí mo gbọ́njú bá mi ò gbọ́njú bá àbúrò kankan lẹ́yìn mi èmi nìkan ni lọ́wọ́ àwọn òbí mi hmm. ah, mi ò lábúrò sá. Hmm. ifá ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ ìṣèké ṣèfò bàbá yín náà ńkọ́. Ah, bàbá mi náà ti kú tipẹ́ bẹ́ẹ̀ mo gbọ́ pé ológun gidi balógun tó gbójú atófiṣẹ́ ogun rán òun ni wọn àwọn wọn ti kú tipẹ́. wọn ní sàkátà pàrà báyìí làgbàlagbà àsìntàn ilé ìtọ́ba ahanilẹ́yìn kẹlẹ̀ǹbẹ̀ ni ṣífù ẹ̀sùn. orúkẹ orúkẹ iwájú adájọ́. Ah. ẹ lábúrò bẹ́ẹ̀ ni kódà bàbá yín ò kú ẹ̀gbọ́n ìmọ̀dí ní bá yín jà ẹ̀gbọ́n ìmọ̀dí ìsìrè ó ti wà tipẹ́tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ bá sì wá nǹkan ṣe sí bí ó sì máa ń rùn nínú ẹbí yín nù ni ẹ jẹ́ kí n fi nǹkan kan dá yín lójú ẹ dákun ìborí yín wà. igúnmugún awo òsálú ayé àkàlàmàgbà awo òsálú ọ̀run àyágbà ń takàrà àyágbà ń tàrà bẹ́ẹ̀ ni bókù kú láyé àkàlàmàgbà gbòde bóyá ẹ tẹjú mọ́. bàbá yóò lọ ìgbọ́lájọ́ tẹ̀ ń gbé inú mọ́lá ọmọ gbé títí láéláé. adé ìwúrẹ́ ò tún wọnú ìlú yìí mọ́. ọlọ́gbọ̀n ó dìgbà tí wọ́n bá rí adé yìí padà sí kéèlò tó rojú kó tó ráyè. ọlọ́mọdọ́mọ èyí tó bá lọ́wọ́ nínú wọn ojú wọn ò rálẹ̀ ni èyí tí ò lọ́wọ́ ojú rẹ̀ ò rálẹ̀. kẹ́gùn yìí tó pọ̀ lórí àwọn ọmọ ẹ̀. ó di gbàtà dé ìbáwọ̀ lólu. ọ̀rọ̀ àṣẹ àṣẹ. sẹ́yìn náà tí mo sì rí gẹ́lẹ́ nù ni òun lẹ̀gún àìmọ̀dí títí ń jà yín àtàbúrò yín látọdúnmọdún bẹ́ẹ̀ bá sì wá nǹkan ṣe bí ó sì mọ ọ lọ náà nù ni. ẹ ẹ bàbá kí wàá ní èèyàn ṣe sí rọrùn báyìí. ẹ wàá rí bàbá yín tá ń sọ yìí wọ́n ń bẹ nínú igbó torí inú igbó làdẹ́tẹ̀ gbé àmọ́ ẹ̀mí wọn wá gùn torí adé ìwúre tó wà lọ́wọ́ wọn elédùá sì wàá fẹ́ràn yín o bẹ́ẹ̀ ni torí àkàndùn tí ọba fi ní sẹ́sìn gógó mú ní ti mú ẹ wàá lọ ẹ lọ sínú igbó ẹ lọ gbé adé ìwúre wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti lè gbádùn ìwúre wọnú ìlú yín padà gbogbo ẹ̀kún tí ń jà yín tí ń jà búrò yín kódà tí ń jà lú yín yóò bá dópin bẹ́ẹ̀ ni ó wá ṣeé ṣe bẹ́ẹ̀ bá lọ́nà bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá dénú igbó kẹ́ ẹ pàdé àbúrò yín o torí bí fáṣe fi ń yé mi òun náà ti na ẹsẹ̀ síta kọ́bẹ̀ tiẹ̀ náà lè lépo lójú wọ́n wàá fún yín látọ̀nà kan ṣe rí atọ́nà tí wọ́n fún yín bẹ́ẹ̀ bá fojú kan atọ́nà náà lẹ́ẹ̀rí lọ́wọ́ rẹ̀ òun lẹ́ẹ̀ fi mọ̀ pé ẹ̀jẹ̀ yín ni bẹ́ẹ̀ ni yóò wá ṣe é ṣe ẹ lọ rí ẹ bọ̀ rí wọ́n ní inú bí ẹrú báyìí ní pẹ̀rú ẹ̀dọ̀ fùfù wọ̀fà ní pàwọ̀fà adífá fún òfúwa nígbà tí ń bẹ láàrin àwọn ọ̀tá wọ́n ní bí kú bá ṣẹgbẹ́ ti yín pa ọ̀tọ̀lọ̀ yẹ kó ọmọ iye tọmọ bá ń jókòó sí báwo bá ń ṣẹgbẹ́ yín ṣe ọ̀tọ̀lọ̀ yẹ kó ọmọ iye tí bá ń jókòó sí gbogbo àlàwé òbí báyìí ní kú pa ọ̀tọ̀lọ̀ yẹ kú iye tó fún wá sí bá ń jókòó ikú yẹ lórí rẹ lónìí àrùn yẹ lórí rẹ lónìí àwọn ọmọ yaya ara yun àwọn ọmọ yaya ara yun àwọn ọmọ ya òyìnrún yòrùn àwọn ọlọ́pàá ya kú nítorí apoporo orí ẹran ikú bínú ikú tẹ́lẹ̀ orí orí orí orí ọ̀pá lóòrò ikú yọ ìgbéra wálẹ̀ ikú tó rí ìrókò orí orí ọ̀pá lóòrò ìrókò yẹrí yẹrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́lọ́lọ́ bọ́lọ́lọ́ bọ́lọ́lá báyìí lọ́gbọ́n bí gbogbo olùsẹ̀sẹ̀ tètù. mọ wàá wàá gbé àbí akọ́sọ̀ ní fún ọ torí àbí akọ́sọ̀ ní ọ̀rọ̀ sọ́nà kó o ní ṣe ṣe ṣe. mọ́jọ́ sọ sọ́wọ́ rẹ o gbogbo tí o sì sọ sọ pátápátá kó o kó o sọ́wọ́ sí rẹ ọmọ jẹjẹrẹ ọlọ́ọ̀rẹ́ ọ̀ọ̀ọ̀ọ̀ Àyìndé. Bàjókòó. Ẹ̀gbọ́n mi. ẹni adífá lórí wọn. Ah, ah, ẹ wò ẹ dífá tẹ́ẹ̀dì agbègbè ah, wa ti mọ́ta ti torí rẹ̀ jókòó torí ká ẹ lè dífá ni ẹ dí i ká mọ bí à ń lọ. ìyálóde ojú pípọ̀ ọ̀rọ̀ sìgá. ọ̀rọ̀ dákun o n ò bẹ wíjọ o torí mo mọ̀ pé ni èmi fà kalẹ̀ òun ní fẹ́rẹ̀ ọkùnrin ìlónìí ibi mo dúró sí náà mo sì ti wà kọ́ ìjókòó ara rẹ jẹ́ balógun jókòó rẹ jẹ́ bí mo ti ń wí fún ọ. n ti fá báwí ńlá máa ṣe. mo èmi mọ̀ pé ohun tẹ̀mí fẹ́ ni fóònù mo mọ̀ kan òun dájú pé òun ni fóònù yóò ṣe yóò ṣe mọ̀nà ìyálòde ẹni ọba bàálẹ̀ ọ̀bẹ ni tífà bá mú. ẹjọ ẹjọ ẹ wo jókòó ara rẹ jẹ ṣàmù ọbẹ mi lórúkọ rẹ jókòó ara rẹ jẹ olóyè ọ̀sùn sẹ́yìn ó ti di náà ìsinsìn tí ò ṣe farakàn bẹ́ẹ̀ mo sọ fún ọ wọn bẹ̀rẹ̀ ọba léwùrù kọ̀ọ̀kan tó léwùrù kọ̀ọ̀kan bí ètò òjèjò ti mọ́nàmọ́ná lásán ni kò sí ní tí ó ṣẹlẹ̀. òbúrú adífádífá tó dì í káàmọ bí à ń lọ. ifá rẹ̀ ó kùn eh, wọ́n sì mọ̀ pé eh, yóò kún kí tó kú òlé mo mọ̀ pé fáwọn ẹni mo fà kalẹ̀ ó kùn. tíbọ̀ rẹ̀ tíbọ̀ rẹ̀ mm, kọ́ má bàa yẹn lẹ̀ gbogbo ti ẹ̀ àti bí ẹ̀ jẹ́. tíbọ̀ rẹ̀ ọba kú kí ni dọ́dà rẹ̀ ó ah, ni yóò kún ni balógun yóò ọya ọ̀yá ṣé wọn náà ń sọ bí eh, i ò ń sọ bí i ah. ní. ìgbàgbọ́ wọn ní ẹni fàbàyẹ lóye èèwọ̀ lọ tí fún wa látẹ̀sí ẹni fàbàyẹ lóye báyìí ní owó má fi fi pèrè má fi rè pèrè má fòlò lò fọhùn bó bá ti wí ni ó pé o wàá lò gírí tá o bá fọmọ lójú àrínà ìta àbàfẹ́ báyìí báyìí báyìí ní wò. ẹ dáhùn tẹ́ dà ẹ dà. wàá lò gírí tá a bá fẹ́ mọ lójú àrínà ìta àbàfẹ́ báyìí báyìí ní wò. èmi ni fáàrẹ wí ẹ̀hún tó dáa <laughs> ohun tó wí lákọ̀ọ́kọ́ náà yóò tún wí. ọdún kúkọ́ ní bá níṣẹ́. Eh, bẹ́ẹ̀ lórí ah, eh, ifá ìṣòro. èmi ló wí mo mọ̀ pé mo fẹ́ ní ó sọ. ifá ìpè àwọ̀ tururu afa tururu ọ̀gbágbá ṣẹ́gisẹ́gi ọlọ́mọ ajídára aṣẹ́gi ọ̀rúnmìlà ìgbò ajésùfù ìyẹyẹ rẹ̀ jẹ́ bíbí tán bíi wọ́n bíi tadé lórí bíbí tán bíi wọ́n bíi tẹ̀jìgbà ẹlẹ́kẹ̀ lọ́rùn bíbí tán bíi wọ́n bíi ti máa ń tanra aṣọ ọba tí tanná yanranyanran. ẹ̀yìn ifá ìpè ọmọ òye ló yẹ lóyè. mo mọ̀ pé wọ́n dúdú kò láàfin yìí ni gbogbo ẹni ò bá tẹ́ lọ́rùn kó lọ́ọ́ rẹ̀ wábi pokùnso ni èmi mọ̀ pé ni mo fà kalẹ̀ ni ó mú un mo ti ń wí kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní dífá ifá rẹ̀ ni ó kún chọ́mchọ́m ó ti kó àbí òkun ojú tì ọ́ ọ̀ọ́bì mo sọ fún ọ balógun pẹ̀lú gbogbo gìlà ìyàtọ̀ ọ̀gẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ o ọ̀ tẹ̀ kò ní ojú ó tì ọ́ ọ̀ọ́bì ojú tì ọ́ bí ó tì ọ́ ìyálòde èmi àgbẹ̀ èmi àdú. ẹ dákun ẹjọ́ para yín oje. ìyálòde ẹ farabalẹ̀ o ẹ ẹ pé kí n nà bẹ sí n tí mo sọ kalẹ̀ yìí. ó dà kò burú náà bẹ sí kó ṣàlàyé fún kó lè yé. ọ̀rẹ́ ṣùgbọ́n gbogbo nǹkan ti agídí ni. ẹ̀yin ifá pé adébọ̀sípò tí í ṣe àbúrò ọba tó wàjà ló yẹ lóye. èmi náà ti mọ̀ ọ́ mo mọ̀ wípé ńgbàwo àti balógun ti ń tẹnu bọ̀nù tẹ́ ẹ ti ń fi ẹnu yín kóra yín mo mọ̀ pé kàbùkù bọ̀ ni balógun ibi ọ̀fẹ́ gbàyọnu àbí ó fi yọ wípé kọkùnrin ó tàtọ̀ rìn kóbìnrin ó tàtọ̀ rìn ẹnìkan ó mọ̀ lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ẹbí ah, ìwà sọ fún ọ wípé obìnrin ní omi ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ kò sì tún tó ṣe. wá gbọ́ mi sọ̀rọ̀ rẹ ni ẹ bá gbádìí ọ̀hún lé lórí yóò wọlé ni bẹ́ẹ̀ mo wí fún ọ. ìyá lóde bàbá tó o lè jẹ́ kí n sọ kíní kan fún ọ tó o rẹ́ni tí ìfámú yìí hmm. yóò gbé adé gorí ara rẹ̀ báyìí kò sì sí nǹkan tó ṣe yóò sì jọba òun pẹ́pẹ́pẹ́. ìrẹ́lọ́pàá balógun ọba ńlẹ́rí ọba ńlẹ́rí mo ní kò lè gbé lórí bó bá gbádìí ọ̀hún lórí yóò mọ wọlé ni a rò pé mò ń sẹ́lẹ̀rẹ̀ ni. a jọ mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ bí n sọ fún ọ wípé bọ́bọ́ dé adé ọ̀hún kankan ò ní ṣe bẹ́ẹ̀ ni torí a kì í torí gbígbó kápájá a kì í torí kíkọ̀ kápágbò kò sẹ́ni tí torí pòpùkọ. àbálọ́gùn ó jẹ́ kó o bọ̀ wípé obìnrin ni mí obìnrin tó jọkùnrin lọ ẹbí ògùn lọ́gbọ̀gbọ̀ tí dáta lẹ́nu ìgbín alága jigijigi ògbóná mọ́lẹ̀ kí ló mọ̀ lọ kẹ́rìírí ah balógun balógun. wọ́n ti wọ̀ bí mo ti yá bí ti lọ yìí àbọ̀ mi kọ́ lọ́wọ́ ìyá rẹ̀ kọ́kiri tàtọ̀rì kọ́kiri tàtọ̀rì. ọmọ kéré ọmọ tóbi àtẹ́lẹwọ́ ọmọ lèmi yóò sùn òkè ọmọ kéré ọmọ tóbi ilé o bàbá olórin èmi ni lọkọ máa rí bàbá olórin ńlẹ ọgbọ̀n sórí tí mo ṣe lọ́dẹ̀dẹ̀ rẹ ó tó gẹ́ ẹ. àwọn wíwíwí ni oná ò ní gbọ́ ṣé ìran bàbá rẹ ń jọba ni kó o wí fún mi bá a ti ń wí fún ọ gbogbo ìgbà bẹ́ẹ̀ lókè tí dídí sí mi tó o gbọ́ mo sì ti lọ wí fún gbogbo àwọn tó ní ọ gbogbo wọn mo ti tọ́jú lé wọn àìkí sọ pé ọ̀ràn wa o kó wò mí dáadáa àìsopọ̀ ràn wá bí mo ṣe fún ọ tí mo wọlé rẹ lódìndín bẹ́ẹ̀ ní ṣe fi ọ lẹ̀ lónìí là á pín yà. ọmọ ọmọ kan náà àwọn ọmọ rẹ èmi náà gbé kan lọ mo ti fẹjọ́ rẹ sun gbogbo àwọn tó ní ọ kó bá ọ sọ̀rọ̀ ó ṣe tú kunkun ó lè sọ mí dọ lórí burúkú o kó o tó sọ mí dọ lórí burúkú ìwọ àgbà ṣe sọ̀rọ̀ ara mi. bí ọ̀rọ̀ rẹ bá bọ́ bá fi taratara yé mi ṣé nítorí ọ̀rọ̀ oyè kò ṣòye tá à ń bá wọn jìjà rẹ̀ ńlọsẹ fẹ́ pín gàrí tọ́ ní ìwọ gbọ́mọ lọ à ẹ wo ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni ọmọ pé balógun ni mí balójú ogun tí kì í sáfógun tí ò gbọdọ̀ sáfọ́tẹ̀ sọ wá yẹ ká wá fẹ́ ni tí ọ̀tọ́ joyè kì í tún wá sóye lásán ó yẹ ọba mà ní. ìlẹ́ o balógun máa kú síbẹ̀ èmi ò sọ fún ọ wípé kó mọ̀ kú síbẹ̀ lónìí ni èmi àti òpin yà ó mú ìdání èmi ò fọwọ́ mú yìí ìmọ̀ gbọ̀lẹ̀ agboolé wa agboolé wa láti wò dàgbà. ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni akíǹtẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ mi mò ń du oyè bẹ́ẹ̀ mi mi bá sì pín síbẹ̀ bá mi láàmú n ò sì lè fọ̀rọ̀ oyè yìí lẹ̀. ìlẹ́ o babalóye o ò ṣe jáfẹ́ ẹni tó ń wọ́n jọba mẹ́bí jagunjagun ni ọ́ jagunjagun tiẹ̀ sì wá ń jà sọ́ba ìlẹ́ o níbi ní kù sí kó o kú sórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ só yí ọ kó o jọyọ̀ abetí lápá. ẹ̀yin dúró lọ nígbà tí mò ń sọ̀rọ̀ ìtí ọ̀ yìí o tá à ń lé fìrù kọ́kọ́ fìrù kọ́kọ́ ṣé ìwọ fẹ́ kémi máa bá wọn pọ́tì ilé ìkíni kí n wá lọ pawọ́pọ̀ ká lọ rèé fẹni tí ò tọ́jú oyè oyè tá a ti ń sọ yìí kì í soyè kan lásán oyè ọba ni ṣé wọn ò mọ̀ pé balógun kì í sáfógun ni balójú ogun lèmi èmi kànnàkànnà jábọ̀ òun tó wá lóògùn lápò. ọ̀tọ̀ ìwọ ò mọ̀ ni nígbà ìmọye balógun tí ń lọ sógun tí kì í dé òun jà fáwọn tí ó jọba ńlẹ́ o abọ́bakú níbi ló kù sí. àbẹ̀bí ah, Àbẹ̀bí Àbẹ̀bí. Ah, ológbò jẹ ká ah, ọgbà mi o ọ̀rọ̀ wọn ń dòye wọn ò dòye làbẹ̀bí torí rẹ̀ gbọ́mọ tó lọ tọ́wọ́ àfi ọmọ kan lẹ̀ fẹ́ mi. ọpọ́ mọ́nu lójú ara rẹ o Àbẹ̀bí ọpọ́ mọ́nu o àbí. ẹni bá jù ni lọ. ó yẹ jù nínú. bá a bá gbà ṣọṣọ lójú. àgbẹ̀ kọjá yìí bábùkù ayé bá kọ. àwọn ìgbà máa tẹ́wọ́ gbà. ọkọ̀ ńlá wa ni. ìṣẹ̀lẹ̀ bá pèsè. ìtorí balógun ni mo ṣe pè pàdé yìí balógun tẹ ojú mi mọ́lẹ̀ èmi lẹ́mi ó fàyọ̀ kalẹ̀ kó jọba balógun sọ wípé kò sọ́nà bẹ́ẹ̀ àmẹ́mi ó wàá fi ojú balógun wọn máa bo bí ò bá sáde ìwúre àlejọba nílùú yìí a ní nínú ọjọ́ olùmọ̀ràn kù sí níwá o àwa bọ̀ pita díẹ̀ ọ̀hún wà iṣẹ́ wa ti dé ẹ wá dìde ẹ lọ rè gbé adé ọ̀hún wáyìn ibi ládé ọ̀hún ọmọ gbé títí ó dìgbà tí ó bá ṣe wípé ẹni tẹ́mi fà kalẹ̀ ni wọ́n sọ wípé yóò jọba. yeye oh. ohun tí gbàgbé ni gbẹ́gbẹ́yọ́gbẹ́yọ́ rẹ̀ tí òfin tàwọn àyà ṣe iyán àwọn ọmọ ẹni kókó ni wọ́n ka wọ́n ka rẹ̀ tí ò fi tàwọn àyà ṣe á máa rọ̀ pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀. bẹ́ẹ̀ni ó wá ṣetán tí ó rọ̀ pẹ̀. bẹ́ẹ̀ni iṣẹ́ táwọn lọ ṣe fún mi báyìí. ẹ wà lọ rèé gbé adé ìwúre ìlú arédé ẹ gbé wáyé wọn mọ wọn gbọ bàbá ńlá bàbá ẹni tí ó wá ìwà gbé adé ọ̀hún ní ìtí mo sì mọ̀ wípé bí wọn ò rájẹ ìwúre wọn ò lè jọba. iṣẹ́ yá ìwọ ìwọ ẹgbẹ́ra. tó ń tọbẹ̀ òṣòro ọmọ mi ni èmi àmọ̀ pẹ́ná fún ọ ni èmi àpáta pààrà obìnrin ogun tí mo fi ẹ̀yà dín sẹ̀jọ̀ pínpín ó wá di fàmì ìfẹ́ láàrin èmi àti ejò ṣe bí ọwọ́ èmi tí mo náyà láyà lẹ́yìn ẹja mọ́ lọ́wọ́ ah, ah, ah, ọmọ àrí ni. ẹ dúró náà níbo lẹ ti wá gan-an. dákẹ́dẹ́ kó tó ṣe orí bí orí aláǹgbá bí wọ́n jẹ síbẹ̀ lóko tó ń pekú wọ́n jìnnì jìnnì lórúkọ tó ń pè yíya ní òṣòǹgà oògùn fẹ̀ mọ́mọ́ láyà lọ́gànjọ́ òun lórúkọ tó ń pè yá ayé adíọ́ fún orí bọ́ọ̀lù alágbèlága obìnrin tí sọmọ inú bíbí ọlọ́run mo bú ní ọ̀sán ìyáwó jẹ lọ́jọ́ tí wọ́n mú mi lọ́dùfẹ́ wọ́n ní kí ni fẹ́ fi gbára mi sílẹ̀ wọ́n ní kí n tọ́jú oyè ọkìyàn kí n tọ́jú epo tàtà mi nìyẹn kí n sọ fọ́ọ̀sà méjì ẹlẹ́yẹ kí n ní kí wọ́n gẹgẹ kí n máa pé mo dán ọmọ ẹlẹ́yẹ mo màmá dán ọmọ ẹlẹ́yẹ àgbààgbà mẹ́rìnlélógún tí mi lọ́dùfẹ́ mo dán ọmọ ẹlẹ́yẹ mo màmá dán ọmọ ẹlẹ́yẹ tí lákọ̀ọ́sí bá kọlà níṣe ní dénú ọmọ ẹ̀ lọ́yẹ́gbà. àmọ́ alọ́ rẹ olórin inú kì í ṣàlọ́ àpagbè. ó tó tá a bá jẹ́ ẹ̀kọ́ àdáríjẹwé tá a bá domi sórí ìbà ilẹ̀ ló ń bọ̀ tó jò bá rọ̀ ẹ̀ náà sọ̀rọ̀ ní parí ẹ̀ sí a máa gbáde lè lọ. ẹ dọ́nà ta ló ràn yín wáyé gan-an. dákẹ́ ni ó ti pẹ́ tí mo ti sọ kẹ́lẹ́kẹ́lẹ́ níwájú ẹ̀mẹ́lẹ̀ àwọn ẹ̀mẹ́lẹ̀ ìyá lọ́wọ́ mi yarí ó ti pẹ́ tí mo ti fi ìyá àlùkò jẹ àwọn ìyá ìrò ìyá lọ́wọ́ mi yarí mo jogún ogún ogún bẹ́ẹ̀ nílẹ̀ mo jogún ogún ogún bẹ́ẹ̀ níkùnì ẹ̀gbẹ́ àbùkọ̀ wọ̀nà gbà nǹkan wọlọ ṣé nǹkan wọlọwọlọ ṣàlejò wọ́ọ̀ ó ṣetán tó ṣègbélé yìí àwọn ọ̀yá funfun tẹ̀mí níjù yà sí lọ bẹ́ẹ̀ mo sọ fún yín. àwọn ní àwọn ebúdé abẹ́gun mẹ́rin ìyá wọ̀rọ̀ dí àbọ̀rọ̀ ọ̀wọ́ alẹ́ kọ́tọ́kọ́tọ́ wẹ́wẹ́ kúrúkúrú kọ̀rọ̀kọ̀rọ̀ bò. bẹ́ẹ̀kú bá bẹ́ẹ̀mí ìjọba kú fún apá ti yé ti yé. bẹ́ẹ̀ mo sọ dédé ní bọ́lí kìrìmù. ọmọdé yìí ò mẹ́wẹ́ ẹ sì mọ̀wé. balógun gbogbo bí ìjàkà náà balógun lọ́wọ́ bẹ̀ wò <laughs> wọ́n jọ yẹ balógun wípé ọ̀rọ̀ onímọ̀ ìyá lórúkọ tá a pè fún èrò onímẹ̀sán lórúkọ tó ń pe èṣù àgọ́gọ́rọ́ onímọ̀rún lórúkọ tó ń pa àwọn ìyá ẹni ẹni tó bá dojú ibi kan bí onítọ̀hún fara rẹ̀ dín yóò fọmọ rẹ̀ dín. ojú ewúrẹ́ la fi ti ẹ̀ wúwo ojú àgùntàn la fi ti ẹ̀ ṣọ́gun ó yá. balógun mo ti abádọ́pọ̀ àbàtàpá kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀kú tó jókòó. mo ti di àbàtì àlàpà tí a kò lè ṣí nídìí mo di àtìlápá tí ń jogún akitipa tó ń sọ̀pọ̀ àpá lọ́rẹ̀ẹ́ kọ́ nílùú fònílẹ̀ pa mo ń jí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tí ń ta pàápàá mo wá retí bàbá ọmọ tó bá ta pàápàá mọ́ mi èmi ti jí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tí ń ta pàápàá. ìyálóde ìyálóde wọ́n tó lé ṣẹ́gbẹ́ olúmẹ̀nà ló bí olúmẹ̀nà olúmẹ̀nà ló bí olúmẹ̀bọ olúmẹ̀bọ ló bí Ọ̀rúnmìlà kọ́léwé náà jọmọ wàrà lọmọdé náà jẹ ìsìsì ilé ògbà ọ̀nà ògbà ní ṣe wí àràgbá àtẹkùn àtẹjẹ ńlọmọdé bàbà kan làbẹ́làbẹ́. torí kọ́léwé náà jọmọ wàrà lọmọdé lóde ẹsẹ̀ ilé ọba ọ̀rọ̀ kò lè jẹ́ bí ara. ọ̀dà ṣáà. ìgbọ́ládé tẹ̀ ń gbé inú gbọ́lọ́ ọmọ gbé títí láéláé. adé ìwúlò òkú pọ̀ nùdú kú o ó dìgbà tí wọ́n bá rí adé yìí padà sínú ìlú kí ló tó rojú kó tó ra àrọ́mọdọ́mọ èyí tó bá lówó nínú wọn ojú wọn ò ráre èyí tí ò lówó ojú rẹ̀ ò ráre èébú yìí tó kọ̀ lórí àwọn ọmọ ẹ̀. ó ti gbàgbà dé ìlú awọ. ọ̀rọ̀ ẹ o láti òní yìí lọ ègún burúkú tí ìyálòde gún sí yín lórí ó ti kú. àṣẹ bàbá àṣẹ. báńjọ́kọ̀. bàbá. Ayinde. bàbá. kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ gbé adé yìí wọ ìlú. báńjọ́kọ̀. bàbá. ìwọ gangan ni kò gbé. <coughs> ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ bàbá ẹ sọ yòókù sá. òun náà ni mò ń sọ. tó bí lọ́ba o. dáàdì kan ò lè ṣe join wa nísàlẹ̀ jẹ́ ká lọ sísàlẹ̀ ká lọ máa wo kíní yìí lọ́la. ẹ̀yin ẹ lọ jókòó sí living room kẹ́ máa gbọ́ result sí lọ okay let me just be here waiting. okay but i want to assure you do you have belief. yes. o ti wọlé o ti wọlé my dear èmi àti ṣẹ́gun wà sálẹ̀ don't worry tó bá ti gbọ́ anything èmi o. hi now. Two things. Oh, sweetheart. okay. I'm okay. I'm okay. I'm okay. My governor. My chairman. Report to tẹ̀ mí lọ́wọ́ ń sìn. Wọ́n náà wà là ń lead. No, ah, là twenty four local government ta at lead by twenty. want to see the mẹ́ta. Even ìta fi ń lead one by wide margin My chairman ẹ ṣọ́ ṣáà ètò tó wá dùn mọ́ mi jù ni pé bẹ́ẹ̀sì olórí burúkú ẹ̀ wọn náà tún nà ọmọ wájú ta ẹ̀ ni. are you very sure? ẹ lọ fọkàn balẹ̀ kò séwu àwa la ní eh, títí ọ̀la ń sìn ìgboro máa dàrú ni. àgbà tó jìn ojú ọmọ ohun tó rí kojú tó sáré. òní ìyá jẹ́ ìkànnú àwọn ọjọ́ tí mo lè dárúkọ pé inú mi dùn torí pé today ní ọjọ́ yìí ni mo lè fọwọ́ sọ̀yà pé mo ti rí ẹnì kejì mi tí mo lè sọ pé àbúrò mi nìyí ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo rò pé aláṣọ kan ni mi ni pé èmi nìkan ni mo wà ìgbà tí ọlọ́run máa gbéṣẹ́ ẹ̀dẹ́ ó jẹ́ kí n rí àbúrò mi tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá mi. Mm èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò ṣe mí lẹ́yìn kan sweetheart don't be surprised àyìndé nìyí àbúrò mi ni gbàgbé. your blood brother. blood brother. bọ̀bọ̀ kọ́ mi. <laughs> You're welcome. Thank you very much. Irọ́ ni daughter. You. And yín o. Ẹ mommy? Ah, hello. You're welcome to our home. Ah, ilé. Eh, eh? And eh, ọmọ ẹ̀ Oh, darling, she's an angel. Angel. How are you, darling? Are you? That's my girl. Oh, Thank you very much. Hey, beautiful girl. Hey. <laughs> mm -hmm. Mm, ẹ̀gbọ́n tiẹ̀ wà ní yunifásitì ìbátẹ̀lẹ̀ wa wá. ó tún lẹ́gbọ̀n. oh yes. ah inú mi dùn láti meet gbogbo yín o i can't wait to see her. ìdí nìyẹn tí mo sọ pé èmi wà ní àwọn ọjọ́ tí inú mi tẹ̀tù dàbí lẹ́yìn tí a wọlé gọ́vnà tán tí mo tún ṣoríire láti ní ẹnì kejì. Eh, ó tó ọpẹ́. Daddy, Sherry, lọ. Ah. ẹ̀dùn ẹ má bínú. dadi ṣe rí nǹkan tó ń yà mí lẹ́nu jù ni pé ó mọ̀ mi. nkú èmi náà ti wojú yín látàrí pé ó dàbí pé mo mọ̀ yín ní ibì kan abẹ́yìn ni. ẹ̀mí gangan náà ni èmi ni. dadi ṣe rí nígbà tí mo tẹ̀sí wá ń ta tọ́lọ́hún ti gbàkóso. ó má jẹ́ ká má jẹ́ ká mẹ́nu bà nǹkan tó ti kọjá ìgbà burúkú ni ẹ̀ má jẹ́ arántí <laughs> <laughs> ẹ ọlọ́mọ yẹn ká rántí ẹ̀ mọ̀ dáàdì ṣé rí ẹni tó jókòó yìí níwájú ọlọ́run mi kì í fẹ́ kí nǹkan kan ṣe ara tó bá ń sunkún báyìí ah, ah, ó yà mí lẹ́nu gan o. ẹ̀yà ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ lórun ṣé ọlọ́run ní bó ṣe máa ń ṣe tó ẹ pé ò ní mọ reason tó ṣe ń ṣe nǹkan fún ẹni yẹn later ló máa realize pé ẹ̀jẹ̀ kan náà nìyí. ẹ ẹ ẹ ta ni òun that's my son. báyìí àwọn ọbẹ̀ tẹ́lẹ̀ àwọn yìí pẹ̀lẹ́. tẹ́ bá rántí nígbà tí mo fi incident ìbọn kankan tó fi yìnbọn fọmọ kan ní ṣáìtì tó ń jà nípa bí ta lọ sí ṣáìtì ta lọ jà ọmọ ẹ rí. dádì tẹ́ bá rántí ijọ́ kan tí ìbọn fi bà mí ọ̀dọ̀ wọn ni mo lọ tí ìbọn yẹn fi bà mí jọ yẹn. ìbọn ọjọ́ sí. ẹ dúró o ẹ̀yin méjèèjì ṣé kìí ṣe pé egun ti wọnú ẹran ẹran ti wọnú egun. Ah, ìṣó kò sí ẹ. kò sí ah, ẹ̀jẹ̀ lóru. ṣé wàá rí ibi bí àbádé yìí hmm. this calls for celebration. oh my god. ẹ lọ kó drinks wá kí a celebration. <laughs> ìyàwó mi sórí apart from drinks yẹn ẹ̀hẹ́n tó bá ti fún drinks ni ọ̀ wà wọ kìsì gbogbo bó ṣe ń tọ́jú ẹ̀gbọ́n mi pẹ̀lú amọ̀lẹ́ lórí torí ìpele wo lẹ fẹ́ ìpele sọ kò sí tẹ́ gbé débi tá a jẹ. mú mi yẹ kí n mú tẹ. my god that's my girl. ẹ ẹ ká mọ́kọ́ fi kí n jẹ ẹ ọmọ ẹ bá. tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kànnà àdúgbò ẹlẹ́dùnwá òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ọ̀pẹ́ iná tán láṣọ iná tán láṣọ ọṣọ ẹlẹ́dùn ẹ̀jẹ̀ tán lè kànnà àdúgbò ẹlẹ́dùnwá òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ẹni tí re á kàn ó tí ó kàn ní kíbi má bà á ẹni ìjà ò bá ò ló ń pera ẹ̀ lọ́kùnrin àgbà tó jìn lójú ó mọ ohun tó rí kojú tó sá wọlé iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè tán àdúpẹ́ Elédùà tó tọ́ tọ́ṣọ́ ní bàbá fọwọ́ bí ó bá ṣe wọ́n àbá tí máa ń láyà. lémọ́kè. ayé ń díjú tá a bá jìyà wọn kì í rí. wọ́n fẹ̀rín pàdé ẹni tá a bá débi ayọ̀. ìrìn àjò ayé tí mo rìn yóò. ìrìn àjò ayé tí wọ́n náà rìn. orí o jẹ́ ká mórí délé. orí. elédùnwá òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá bí ó bá ṣe wọ abatí máa lè ayọ̀ láyé iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kán àdúpẹ́ elédùnwá òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá bí ó bá ṣe wọ abatí máa lè ayọ̀. tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kanná àdúpẹ́ Ẹlẹ́dùà òtọ́tọ́ ni tó ṣọ́ ni bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ọpẹ́ iná tán láṣọ iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kanná àdúpẹ́ Ẹlẹ́dùà òtọ́tọ́ ni tó ṣọ́ bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ẹni tí rè á kàn ó tí ó kàn ní kíbi má bà á ẹni ìjà ò bá ò ló ń pera ẹ̀ lọ́kùnrin àgbà tó jìn lójú ó mọ ohun tó rí kojú tó sá wọlé iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kàn án adúpẹ́ Ẹlẹ́dùà tó tọ́ mi tó ní bàbá.